من خصائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فارده إلينا عند احتياجنا إليه فلا تنزناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاءة حفظ المرسلين وزرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اسرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعله وزيرا من أهلي هارون أخي اشدد به أسري وأسركه في أموري كي نسبحك كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بربك ذكرهم عسى تنفع الذكرى ذكرى وكم نعمي أجداء منني أجرا فكم نعمي أجداء منني أجرا وأعظمها دين النبي محمد وأعظمها دين النبي محمد هو النعمة العظمى هو المنة الكبرى هو النعمة العظمى هو المنة الكبرى وأشهد أن الله لا رب غيره توحد في الدنيا توحد في الأخرى توحد في الدنيا توحد في الأخرى ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ kò mà sí ewé kò mà sí epo máa sáwù rẹ̀ kò sí gbèkúdé kò máa sí ọgbọ́n kò máa sàbùn yẹ nípa kádàrà tán lọ́hùn ṣètò lérí ara ayé ọmọ àdámà la ilaha illallah ọ̀kan ṣoṣo. ọ̀hún ni bẹ́ẹ̀ láláhù ọ̀kan ṣoṣo ọlọ́hun ní bá èmi ò ní bá wọn ṣẹbọ máa ní bá wọn ṣẹbọ máa èmi ò ní bá wọn ṣẹbọ máa èmi ò ní bá àwọn sẹ́bọ̀ mọ́. àrìmọ́lẹ̀ ààrẹ bọ́ ní. òní bá wà sẹ́bọ̀ mọ́. yíyẹsẹ́ wò ààrẹ bọ́ ní. èmi ò ní bá wà sẹ́bọ̀ mọ́. òkàkú sàárín ààrẹ bọ́ ní. èmi ò ní bá wà sẹ́bọ̀ ó ṣe àwẹ̀ bí fàlábòyún dájú pé ààrẹ bọ́n mi ní ṣe bẹ́ẹ̀ mà ọ̀bẹ láwùrà wọ́n foríjì mi mo ti tó bá. mi ní ṣe bẹ́ẹ̀ mà ọ̀bẹ láwùrà wọ́n foríjì mi mo ti tó bá. Now, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبنستعين إدنا الصراط المستقيم آمين إدنا الصراط المستقيم آمين إدنا الصراط المستقيم آمين حمدا وشكرا وشكرا سيرا وجارة وجارة حمدا وشكرا وشكرا سيرا وجارة وجارة إلهي رب العالمين حمدا وشكرا حمدا وشكورا سرا وجارتا حمدا وشكورا سرا وجارتا لله رب العالمين حمدا وشكورا adúpẹ́ fọba olúwa. fọba ọba gbogbo ẹ̀dá. gbogbo ẹ̀dá. dúpẹ́ fọba ọlọ́run. fọba ọlọ́run. ọba àwa ẹ̀dá. àwa ẹ̀dá. tó tún fọdún òní hàn wá. àdúpẹ́ fọba ọlọ́run àdúpẹ́ fọba ọlọ́run ọba gbogbo ẹ̀dá. àdúpẹ́. àkọ́bálọ́ adàgbẹ́ fọlọ́n jama. alhamdulilah. adàgbẹ́ fọlọ́n. alhamdulilah. oní ni àwẹ̀ ó di twenty seven tílẹ̀ bá sùn tó sì jẹ́ dede ọjọ́ ìfi tẹ̀sílì tún rọ̀ díẹ̀ míì tó jẹ́ àlàádi fún wa láàyè yìí pé ìṣesí wa ni pé tó bá ti di mẹ́tàdínlọ́gbọ̀n báyìí a máa fi tẹ̀sílì rọ̀ di ọdún tí ń bọ̀. kọ̀wálẹ́jọ́lá. Mm gbogbo ohun tí a bá tún ṣe fún wa ní àdúrà lọ́dún yìí kọlọ́mọ́sá gbà. amina. a rí àpẹẹrẹ a sì rí àmì yìí pé èyí tí a ṣe fún alẹ́ sìn ọlọ́run gbà. alhamdulilayi. torí nù tí a tọrọ fún wa tọ́jú ọ̀gá ni pé kọ́lọ́n tún jáde ẹ̀mí hmm. kọ́lọ́n jẹ́ ká di ọdún yìí ọlọ́run sì lágbára tayọ kó gba nínú àdúrà tó bá bẹ̀ kó fi kan lẹ̀ ọlágbára tó jẹ tayọ ọbẹ̀ yẹn àìsí ni àbí ti bá o ó mẹ́pẹ́ gbogbo ń ta tọrọ yányán lẹ́sìn lọ́lọ́ngbà èyí tẹ́lu bá wòye pé bọ́yá kò tí tẹ lọ́wọ́ ó ti tẹ lọ́wọ́ kò mọ̀ ni tàbí kọjá pé àsìkò tó lọ́rin pé yóò dáa fún sí kò tí yàtọ̀ ni ó ti gbà á kọjọ́ pé náà ló kù tó bá dúpẹ́ ọlọ́run àdúgbò fún ọ. alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. ní ìní yìí. àyà tí yá fi so tafsir lẹ́nu lọ́dún yìí àyà mẹ́rin ni àyà mẹ́rin àyà tíṣẹ̀wá khamsun àti àyà situn àti àyà wàhid wàsitun àti àyà ìfúnáni wàsítún tí í ṣe fifty nine sixty sixty one sixty two. àyà mẹ́rin ńlá fẹ́ fi só lẹ́nu dọ̀dọ̀ tó ń bọ̀ aya 63 láti ti gbé pẹ̀lú agbára ọlọ́run ní Eh, mọ́lẹ̀ àwa tí a fẹ́ sọkọ yìí lẹ́nìí àtẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ ipa ọlọ́run ká kó tipa náà látún wá tún máa tún rí kọ́ lẹ́ẹ̀mínà kúnta síbẹ̀ fún wa. amina. bí o ṣe jẹ́ akẹ́ra wa lé nítòsí ọdún yìí kọ́mọ́tò jẹ́ akẹ́ra wa náà lẹ́ẹ̀mí. amina. kuja jẹ́ àwa tọ́lá tọ́lá tọ́lá tọ́lá tẹ̀sìntẹ̀sìn tíìmà tíìmà. àmín. kí nàìjíríà ti wá rọ̀sọ̀mù kó tó dẹ̀mí. àmín. kí ìrọ̀sọ̀mù nàìjíríà kó wá lápá lára jàmá yìí. àmín. kó lápá lára ẹnì kwa wa. àmín. wọ́n sà síbẹ̀. ní ìjẹta ni bàálù fún tafsiri gbéra bàálù tuntun gbéra níjẹta gbogbo àwa kan lájọ kó sínú bàálù náà ọlọ́mọ yẹ nìkan kan bọ́nu wa. amina. ara titun tuntun tuntun tí bàálù yìí gbéra ó ní ìyàtọ̀ díẹ̀. Yeah tó tún jẹ́ àlékún ló bá tẹ̀sílì láàyè afáwa pòfẹ́sọ̀ dr waba asuhaili rahimahullah àmín tí wọ́n kọ tẹ̀sílì tàfẹ́ mọ́ta tuntun tá a ṣe ń lò yìí àwọn ni wọ́n ní sísítẹ́ẹ̀mù pé kí wọ́n wo àwọn ayat tó bára wọn mu kí wọ́n ṣàjọ kí wọ́n dẹ̀ fún ní àkọlé àwọn ni ẹ tún ní sísítẹ́mù yẹn táwọn tàbá sílùmí ò tún níyẹn. tí àyà ò ní àsepọ̀ pẹ̀lú ara wọn wọ́n yà dá àyà yẹn tú ni àyà kan náà wọ́n yà dá tú wọ́n sì sọ àkọlé tí ń bẹ fún ẹnu àyà kan sọ tọ́jú ẹ̀yà mẹ́ta mẹ́rin márùn-ún ló bá ní ọ̀rọ̀ bá jẹ́ pé ọ̀rọ̀ tó lọ́n fi sọ papọ̀ bàbá ó kó pọ̀ sọ náà ni. títẹ̀ sírì yìí bá jẹ́ ìtì ń bẹ ní orí gbáǹtítà gbogbo afárẹ̀ ẹ̀kọ́ ni. èrè tá à ń jẹ lára àwọn àlùfáà wa yìí tí wọ́n ti lọ yìí tàbí tí wọ́n tún bẹ láyé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kálukú wọn ò papọ̀ mọ́ra wọn ọ̀nà táwọn tún gbà tú nǹkan ìyá gẹ́gẹ́dẹ́ baba Usaymin rahimahullah tá a lo tafsir wọn ti ti di suratul An'am aya fifty three tí àwọn tu dẹ́ kátó gbéra ń bẹ̀ yẹn pa lọ sí suratul Kaf tí wọ́n la rí tà ń sọ. So, wọ́n pọ̀ ní ikima baba eléyìí wá jọmọ kí o sí wọn àwọn amúnú tiwọn wọ́n mú tiwọn wọ́n tó á fi omi tó kàn gbogbo baba yìí ọlọmọdé kẹwà gbogbo jẹun fi sílẹ̀ má jẹ ó bàjẹ́ àwọn tí wọ́n tún á sánà bí tí àyè náà ṣe dọ́wọ́ tiwa tó wá di ti gbogbo ayé ọmọ gbọ́ yìí gbogbo ayé lọ́wọ́ à ń kalẹ̀ yìí ẹni gbogbo ayé ni kẹsẹ́ẹ̀tì tún lọ nísì ẹrú ọlọ́nkàn pè mí láàárọ̀ ìdájí láti kó ó ní sáà ti gbọ́ ń pa ọ̀rọ̀ kan ó lóun ti gbọ́ mo láti gbọ́ ó ní gbogbo àwọn èkó tí wàá ń dóde kí la fẹ́ sọ lórí ẹ̀ bí àbú ti jáde mo ní kò tí jáde yọ ẹsẹ̀ jáde lẹ́yìn àwẹ̀ ni ó kájí ó tètè jáde pé àwọn ti ń retí ẹ̀ púpọ̀ púpọ̀ gidi gan ó ní ṣe bí àwọn afá ńlá ńlá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó fẹ́ má ní ìdí káwa tó ń sọ kankan ó ní àá ní bí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ kan nú ọ̀rọ̀ yìí pé àwọn ń ta wọn o tí ìjókòó yìí làwọn ń retí jù àwọn ti ka ọ̀pọ̀lọpọ̀ lórí net kódà ó ní àwọn ń rí ọ̀rọ̀ ìjókòó yìí kà púpọ̀ lórí net ṣùgbọ́n ọmọ ìyá kan tọ́lọ́ ń ba alẹ́kẹ́ ọlá tó bá ní ṣàánú wọn gbogbo kẹsẹ̀tì kọ̀ọ̀kan tá a fi ń sọ àwọn ọ̀rọ̀ kan làwọn máa ń jù sórí nẹ́ẹ̀tì fún ara wọn láì sọ fún wa. nígbà tá a ṣe èyí ṣe ha ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa ti ń bẹ ní Saudi wọ́n á pè yí pé àwọn ń dìjọ́ wù ni àwọn ń jókòó wù mú níbo lẹ́ ti rí wọ́n ní à orí nẹ́ẹ̀tì ni ẹni ojú sí nẹ́ẹ̀tì àmọ́ àbúrò bíi ọlọ́mọdé lọ́wọ́ tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ló ibi tọ́lọ́hún ṣe kárí ayé láti ìjókòó yìí ọwọ́ ọkùnrin náà ó ní ìdí àdúrà púpọ̀ púpọ̀ ó ní ìdí àdúrà àbúrò bíyà ní ìdí àdúrà púpọ̀ púpọ̀ kọlọmba lọ́wọ́. amina. ó fẹ́ fẹ́ iṣẹ́ ìlójú tààrà àmọ́ agbára òtútù fún un. ka ìwé rẹ̀ nílùú jẹ̀bú gbàgbọ́mọ̀ jẹ̀búlò náà ó jẹ́ yunifásitì mbẹ́ kéwú lọ torí kéwú wá sílẹ̀ bàdàn bí torí kéwú lọ fi wá sí bàdàn afa àwọn tí wọ́n jọ lọ tẹ́jọ pàdé sukùl lọ́ba wa Dr. Ahmad abubusoro tẹ́jọ pàdé ní sukùl lọ́tẹ̀lì yìí pé òun lọ kí òun bá yín lọ bàdàn fẹ́ lọ kí ó sì lónìí tá à sọ yìí àbúrò bí a ti dàáfà ó ti ní o ti ń retí sáádà sanáwì báyìí kọlọ̀njọ́ lásán yìí dára. àmín. òun ni wàá ń ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ kíṣẹ́ẹ̀tì tó ní ń ṣe pẹ̀lú wáàsí láàyè yìí àwọn àti sìmọ̀kọ́ lòun ó kúkú ràn lọ́wọ́. àmín ọlọ́mọba náà lọ́dọ̀ ibi pé yóò da tẹlifíṣàn sílẹ̀. amina. tí gbogbo ayé ọmọ gbọ́rọ̀ lọ níbẹ̀. àmín. ibi mo ti bọ́rọ̀ lọ́bẹ̀ ni pé àwọn kan láwọn àlùbáríkà tí wọ́n ṣe lérò sáfà àwọn ni wọ́n ń ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà tó jẹ́ ká máa rí àǹfààní lábẹ́ ìdúpẹ́ fọlọ́run nípa ayélujára níwọ̀nba tí ń ti ní agbìyànjú àmọ́ a ní àwọn tíra ìyàwó kára ọmọ akẹ́kọ̀ọ́ ló gbé wá fún wa mo sọ níjọ ìjẹta náà èyí tí dókítà gbé wá balógun elele táwọn gbé wá rẹ́gẹ́dẹ́ èyí tí mukadamu ismail gbé wá rẹ́gẹ́dẹ́ ajana sina èyí tó náà gbé wá rẹ́gẹ́dẹ́ yóò sá dọ̀rọ̀ náà ni a máa sọ lọ́rọ̀ náà ni. tọ́mọ̀tì gbé yàbá àmà ní ẹ̀kọ́ orúkọ àwọn tí wọ́n bá gbé wá sí mọ́kítàbà ẹ̀kọ́ síbẹ̀ torí tí àti lóòkọ tí wọ́n nú tẹ́lẹ̀ torí ọjọ́ iwájú ẹ̀kọ́ pé adiyatun min ibn mubarak alimusama kaza wa kaza pé wọ́n fi tíra ìtọrẹ fún wa ní o látọ̀dọ̀ ọmọ àlùbáríkà tí wọ́n ń pè ní báyìí báyìí báyìí bá a sì máa nìyẹn awa lọ wa tafsiri yìí ni ọ̀rọ̀ kan ní lílò ọwọ́ adi ta fẹ́ ma kàfàrà ta ń kàfàrà yé nìsín ṣùgbọ́n yóò máa wá gbọ́ ẹ wo yí ẹ̀sán tí ó máa bá ẹ ní oṣù kòfà rẹ̀ wá ọlọ́run ò gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n kọ̀ wọ́n pa wọ́n lànà ọlọ́run jíwú ní agbára jù báyìí lọ gbogbo ẹni tí ò tí ì ní náà ọlọ́run ní ọlọ́run fáwọn náà ń dáadáa ṣe. amiina. la hawla wala quwata. illa billah. bàbá àkọlé tí wọ́n á fún àyà mẹ́rẹ̀ẹ̀rin ni pé kamalu ilmi Allahi ta'ala wa karihi wọn kọ ali ibadu da di sẹ́yìn rẹ̀ kamalu ilmi Allahi ta'ala wa karihi alìbádá alìbádú alìbádì wọn àwọ̀ o èmi mọ̀ kàn wọ́ lọ báwọn ẹ̀kan ẹ̀wọ́ kan láti mú nù gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí. mo fẹ́ fi yẹn pé wọ́n ṣàkíyèsí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí pé bí a ṣe máa ń sọ gbogbo gbà ẹ̀ ń bá mọ̀ yìí pé kéwì ìlú fẹ́ fi ṣiṣẹ́ káàkiri dáadáa ni wọn bá ní wọ́ síbẹ̀ yìí o sì ní wọ wọn ìwọ́rú ẹ̀ ni ìwọ ló wọ fúnra ẹ. nínú ọmọ akẹ́kọ̀ọ́ tó wá síbí lẹ́nì tí ń bẹ ń kalẹ̀ báyìí bóyá ń lẹ̀ wájú bí àbí lórí iṣẹ́ àlọ́hùn àbí lórí iṣẹ́ àlẹ́yìn ń borí tébù bí yìí o. wo gbólóhùn alẹ́ ibad ibad aláwọ̀ ni àbí bì àbí dù nínú àwọn àtàjọ́ ọmọ akẹ́kọ̀ọ́ táwọn ń kalẹ̀ kanáwọ́ nǹkan báyìí láwọ̀ pẹ̀lú ìdí báyìí kàmáàlù ilmi Allahi ta'ala wa kaharihi àlìbáàdà ni ó jẹ ni àbídù ni ó jẹ ni àbídì ni ó jẹ ni naam ẹnáwó yìí ni tatu náwó mbẹ ẹnì kan láti tó náwó ó di méjì tatu ni méjì péré ṣé àpọ̀ ńlẹ̀ ni ẹ̀ bá o lọ́wọ́ yìí bẹ́ẹ̀ yẹn ṣeun kó ti máa bọ̀ wájú ń bí ó ń ti kọ́ máa bọ̀ níwájú ń bí tó bá máa náwọ́ níta ń pè é gbìyànjú sí náà nì ẹ̀rí ọ̀kárí jàre lọ́dún rọ̀ kán bẹ̀yẹn tààtú ni ọmọ akẹ́kọ̀ọ́ yìí lé aṣọ. So ọmọ akẹ́kọ̀ọ́ kì í máa lé owó ọmọ akẹ́kọ̀ọ́ tírà ni ó máa lé kódà gbọ́yé ni ó máa lé ẹ̀yin tẹ́ ẹ̀ náwó ìmẹ́rẹ̀ta ẹ̀ ń dé. táǹdé. ẹ̀ dìde ẹ̀ kárí. alhamdulilah. à ń gbé yé dìde pẹ̀lú mọ̀ ní ní jábọ́ láéláé. amiina. ẹni tí kò ń bẹ lẹ́yìn yẹn bí orí nàáfà oníwàtí yìí kíláwọ̀ kàmáàlù kàmáàlù díìnì láì ta'ala wà kárí alìbá alìbádà ní alìbẹ̀lẹ́yìn rẹ̀ ṣé dà láwọ̀ ni àbí dì láwọ̀ àbí dù ká sì sọ ìdí tá a fi wọ́ ní tàbá wọ̀ dà láwọ̀ kí nìdí. ó so mọ́ níta ń bá bọ̀ tó jẹ́ dídé yìí na ọkọ̀ yìí méjì lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ni o kí ló kọ́ sí iná mo ti mú orúkọ àfáà ti sọ̀rọ̀ ni o Yusuf ló ń jẹ́ sí mo gbà ẹ̀yin kọ́ Usman Usman kẹ́ni alukọ́ọ̀dì bọ́lá kàlá fìkún náà máa ń sìn mahidi al-imam bakarafe tọ afawa usman kila wọnú ẹ wọlé ta yìí ibadi ni ọfẹ kíni di mọdọfù ilé yìí wakari hi hi domiru kan bẹ bi kaaru yẹ wakari hi al-ibad ok afawa. Okay.

wọn lọ mú gbólóhùn alẹ́ ìbá omi gbé káàdùn ṣe oníṣẹ́ aládìí yá amadu amadu fíìlì yìí naam ọkàrí jókòó àwọn ojú kan tó ti dẹ́nsìn tí mo fẹ́ tún béèrè náà adam ti wà ń bí adam máa gbọ́ béèrè táwọn tẹ́ bá ń lẹ́nu ẹ̀ yìí mo fẹ́ kí ẹ wọ́ gbólóhùn tó parí jùmúlà yìí bàbá professor Dr. Waba àkọlé tí wọ́n Suhaili wọ́n fún àyà mẹ́rin kan lákọlé wọ́n ní kàmáàlù ilmi Allahi ta'ala wà káhàrìhì wà káhàrìhì kọ̀ ọ̀rọ̀ àti dọ̀mẹ́rùn dọ́fẹ́lẹ̀ wà káhàrìhì wọn lọ mú gbólóhùn kan lẹ́yìn rẹ̀ pé alẹ́ ìbá ṣé dà ní ọ̀jẹ̀ ni dì ní ọ̀jẹ̀ ni àbí dùn tani o jẹ kí n sábà. nyayuwa مصدر كهر كهر أيوة كانت يعمل عمل فيه كان يعمل عمل فيه وهي فعل متعجية أيوة وكان وسبب ذلك هي الذي كنت بينته أيوة أيوة بارك الله فيك أجوكو أسبوع أنتم جماعة الله أكبر العلم لا يتغير العلم لا يتغير الفاوى آدم الفاوى محيي الإمام الإمام أبا يكي يكي آدم òun náà gbà yékéyéké àmọ́ kọ́mọ́ra kọ́mọ́ dàbí pé ntọ́balẹ́nu mú ìdí ńlọ sọ ó wá sọ tiẹ̀ lódìdí kúkú fẹ kàn wá ṣe ìráàbù yẹn lódìdí kálí mọ pé kéde pé ntí wọn gbé ẹsì pé òwú tẹ́lẹ̀ gbẹ pé wọn ti sọ tẹ́tẹ́lẹ̀ béèyàn ọba mọ nǹkan tẹ́lẹ̀ kò sí í jí gbọ́. sọ gbọ́ ẹni tí ọmọ nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí jí nǹkan wò ẹni tí wọ́n pẹ́ kọ́ ọmọ nǹkan kan ẹ tẹ́tí àtiwájú ẹ̀ kò ní mọ tí ó kọ yóò kọ yóò parẹ́ yóò parẹ́ sínú inú kọ́ bẹ̀rẹ̀ bí tí ẹ kọ́ bẹ̀rẹ̀ inú kọ́ kọ́ tí ẹ kọ́ kọ́ ma ẹ mọ̀ pé ilé ìdí tí a wò ni ẹ má di tí a wò tó bá kọ́ bó ti ẹ kọ́ kọ́ kò di wọ́ mọ́ àtìkò tó fẹ́ kọ́ ló gbàgbé yà ni ẹ méjèèjì ọ̀run jẹ lábàríkà ẹ méjèèjì ọ̀rọ̀ dọ̀rọ̀ mímọ̀ ẹ̀ dìde ẹ̀yin nìkan kẹ́ ń bẹ́ ń kalẹ̀ àbí náà ẹ pọ̀ ń bẹ̀ náwọ́ ni. ẹni o yàkọ́ fún. ẹ máa ka tí a dáadáa ẹ bẹ́ yẹn náà ló máa sábà fún ẹlẹ́bàá ìka. amiina. ẹ máa yíyanjú gbà afẹ́ kẹ́ di kẹ́ di lè ẹlẹ́mi ni kẹ́ di ọmọ. àwọn afa ti wa wọn ò ṣe wá ní pé àwọn nìkan làwọn ń sọ̀rọ̀ káwa dákẹ́ wọ́n ń tiwa sọ̀rọ̀ tiwa sọ̀rọ̀ tiwa sọ̀rọ̀ làánà bá di sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lafẹ́kẹ́ yìí náà ò dáa ẹ máa ka tírà ẹ máa ra tírà ẹ máa lé ntí ọkàn yín sìn ìmọ̀lọ́kàn yín tẹ́ bá ti lè ní ìmọ̀ tán gbogbo nǹkan lẹ́nu ẹ̀rí kí ọkàn bá gbọ́. lẹ́sàlì jamalu bí afiwa bí tuza yinana. o ṣeun labọ. balil jamalu jamalu ilmi wal adabi. الجمال جمال العلم والأدب تنبنا ما شئت وكتسب أدبا يغنيك محموده عن النسب إن الفتى من يقولها أنا ذا ليس لفتى من يقول كان أبي العلم ينفع بيتا لا عماد له والجهل يهدم بيت العز والكرم والجهل يهدم بيت العز والكرم nígbàtí ẹ̀yin ọba wa fi hàn gbogbo ẹni tí ọlọ́mọ ń lè kéwú pé kò tí ì jèrè ẹni tí ọba fọmọ sí lè kéwú kì í jèrè tó sì jẹ́ mùsùlùmí èrè fún mùsùlùmí ni pé paṣẹ ìsìlámù tán kọ́mọ wa kéwú kódà báwa gan jó ní kéwú kọ́mọ wa kéwú léèrè fún wa àwọn ilé àti bẹ lókè ariwo yín pọ̀ lókè o àwọn ilé àti ń bẹ lókè ariwo yín pọ̀ lókè o. àwọn ẹlẹ́yà tí ń bẹ lókè ariwo yín ń pọ̀ lókè o bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ o. àwọn ọkùnrin tí ń bá bò àwọn ilé àwọn obìnrin náà ń pariwo à ń gbóhùn àwọn ẹlẹ́yà ọkùnrin náà ti bá ń bẹ́ ń bẹ̀ kó má pariwo bẹ̀ yẹ o ọkùnrin náà ti bá ń bẹ lókè ẹ má pariwo bẹ̀ yẹ o. ọkùnrin náà ti di mùràtù baba agbani maa lu kọlọmọ nisali wọn wọn a máa tú àwọn afáàlẹ̀ wọn lè máa fi mọ̀dára tẹ́ máa dé dẹ̀ tán àni ẹ̀ máa ń sọ tí mò ń gbogbo ọtọ̀ lọ́mọ lè gé sorobó ti bì mọ́ báyìí abẹ́ lọ́hùn ká nílùú àwọn eléyìí ni. anáwù zainu lílífàtà yukirimu hu haitu ata. من لم يكن يعرفه أحقه أن يسكت ìwé làwọn àtúmọ̀ báyìí kéèyàn mọ kéèyàn alahakpọ̀ kébìrì kéèyàn bọ́ mọ́ sílé kéwú ìjọ ti fi bẹ̀ yẹn nínú ọlọ́run ti ń dùn sí ọ lánìyàn pé mo fẹ́ kọ́ ọmọ yòówù mọ̀ ń pa tọ́lọ́run àníkọ́mọ wa mọ̀ kàwé abà àníkọ́mọ kàwé wọn ò sẹ́ni kàwé wọn kàwé àmọ́ ẹ jẹ́ kí wọ́n ẹ jẹ́ kí wọ́n lọ gba ògidì nǹkan náà èyí tó ti a bà wá nu jẹ́ pọ̀ ni pé kí yóò tó ti a bẹ́ẹ̀ tán báyìí kristian nínú ilé kéwù tiwa ládàbí ọmọ kristian gbangba gbangba wà mẹ́ẹ̀ tí bàbá rẹ̀ so ní sọ́ọ̀sì ẹyọ kan sọ́ọ̀sì méjì tàbádàpọ̀ bàbá rẹ̀ fún yín sìn ọwọ́n náà tí ó gbòòrò kì í tó fi mọ̀ bàbá yìí àgbà àgbà sọ́ọ̀tì àgbà àgbà oníkiri yóò lẹ̀ yìí ó sì mọmọ wá pẹ̀lú ọgbọ́n ó ní mùsùlùmí ọba mọ wá nbẹ tí n kiri lọ nísì létà létà láàmà ẹnìkan ló kọ̀ọ̀rọ̀ máa ń lé kiri ah ọmọ ìjìnlẹ̀ wá ń bí olójú àmọ̀ pé ọmọ kìtẹ̀ ni bàbá rẹ̀ ṣe ń sọ́ọ̀tì jọ̀hún o nìbàdàn yìí Baba rẹ̀ nísọ̀tọ̀ náà mẹ́fà ńláńláńlá wọ́n dọ̀ ẹ̀bi bàbá yìí pé kí ló dé tí oníkọ́lọ́ kéwú ó ní ìlànà tó ń fẹ́ kọ́ ló ń tiẹ̀ nìyẹn ó lóun wá ń wádìí ilé kéwú wádìí ilé kéwú ní àdúgbò tó ń wá àwọn àlè kéwú tó yanrantí òun rẹ̀ bẹ̀ kó kéwú sẹ́sẹ́ ìlànà tó ń wà òun mọ̀nyẹ́jú ó lóun lálàá ó ní ìyá àwọn alájà ni ló ń sọ pé kò ń lọ fi ọmọ àwọn sílé ike olófin mọ́ lọ lé ike o ńgbà máa kiri sẹ́yìn bá tún wá kí wọn yanjú máa wà mùsùlùmí lára ẹ fúnde eléyìí ẹjọ́ máa yàn lọ ké o àwọn méjèèjì tí wọ́n gbà yìí ọlọ́run kìí lálùbáríkà ó lànà ọlọ́run ẹ tún lọ múra sí ẹ̀kọ́ yín dáadáa sí ọ̀nà májìn ọ̀nà májìn èèyàn wọ tìbẹ́ yẹn ẹ̀ẹ́ káhárù mọ́sítárù ni wọ́n ti fi wọ́n ti fi dọ̀mẹ́rù kan pínpá tábà ilé ṣe yìí tábà ilé fi mùdọ́fù ilé ìsara ìsìmù kan tó jẹ́ nọ́kìrà àti pínpá agbára ti tán wàládù wàládù kò ní kankan ọmọ kan àwa ní wàládù lè ustaasi ó ti pín báwọn. àmọ́ nínú ẹ̀kọ́ tó jìnnà ó tún lè lọ ṣiṣẹ́ níwájú ọ̀kan bẹ̀ lélẹ́yìn sáárì yìí masdaru ni alladhi ya'malu amada fiilihi olówó ibada olówó lókè ni ma fọlù bí fún ìyẹn pé kamalu ilmi Allahi ta'ala pípé ìmọ̀ wakari wàkárì yìí àti bíborí ọlọ́run fún àlẹ́ ìbáàdà gbogbo ẹrú rẹ̀ bàbá wa ní àyà mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn fi àkọlé yẹn ntí àkọlé yẹn bá mu ntí ọba yà yẹn mu ní afisakọ́lì yẹ fún tí a bá jó yín tán àgbọ̀dọ̀ gbàgbé aládùn àwọn afa àti àwọn akọ wa náà bẹ́ẹ̀ yẹn gbóyàn ntí a bí tọ́ba máa kà ní. o tí a bá máa kà bí ìsọ̀sọ̀ líla sẹ́nà ni bí wọ́n kó wàjọ sínú ẹ̀ ẹ̀ẹ́ baba àgbà nídìí kan olùmọ̀nìkẹ́mọ̀ ní gbanisàdókò àmín àmín àti wọn láti bọ̀ tán bani kẹwọn la ye kẹlẹ li kiyani. amiina wàjú wọn latọ wọn dáadáa. amiin baba gbani maadu yàrá bi bani sanu tiwọn náà bani kẹwọn ni jẹ wọn. amiin bitọn fisilema jẹ o ba jẹ. amiina bala nọ lọ jaa n'o ri daadaa sela ye. amiin la hawla wala quwata illa billah. a y'a mẹn na laaka lónìí atu labaso lẹnu o tó dẹ mi ọlọ́njà pàdé la yọ. naam. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسكت من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رتب ولا رتب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين آم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس ولا رطب ولا يابس إلا في كتاب مبين ọlọ́ni wà ń dàhú mafáàtì olè gáìbì láyà lámúhá ìláhù ọ̀dọ̀ wọn lọ́hùn ó ní àwọn kí kọ̀kọ̀ àwọn kí ìta tilẹ̀kùn kọ̀kọ̀ mọ́ kí ìta fi tì í mọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ọ̀dọ̀ òun ló wà. wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu. a ṣe wí pé ń dáhùn afáfẹ́ ká gbọ́yé lórí àyà yìí ó pọ̀ ká lè dá àwọn òkúrò ayé mọ̀ ká sì lè má ọ̀nà tí a máa ń gbérò wọn gbà. ìpè ayélujáyé ọmọ jẹ́ tí ì tán kọ́lọ̀ yìí káwọn dáadáa sí ń bẹ̀ táàbì lọ pàdé ọlọ́run dáadáa. bẹ́yìn ọba máa sírí ayé ó súnmọ́ kó kó sún páńpẹ́ ayé bí ẹ bá ma àṣírí afa kan ní alimutu sara lálẹ́ sáré mo ma laburu tó tọ́ àmọ́ kì í ṣe pé mo fẹ́ ṣe laburu jama ẹni tí ọmọ pé kò tó ń bẹ́ ń bì kan yóò dẹ̀ sáré ń bẹ̀ sẹ́wọ̀n pé ó súnmọ́ kókó sí kòtò yẹn wọ́n ní ibi tá a bá marin bẹ̀rẹ̀ lọ́sàn-án ẹ̀ mọ́ bó lẹ́sìn máa sọ. ẹ ṣe bàbá yorùbá nílẹ̀ tí ọba tójú ẹni sú àìmọ́ okùn ẹ̀rín yẹn pété ẹ pé ojúmọ́ máa ti yọrí ibi kò tó wà ibi gegele wà. ló ṣe pé àǹfààní tí ìjókòó wà sí ń ṣe kì í ṣe díẹ̀ pàápàá jùlọ ìjókòó tafsiri báyìí kọlọmọani ṣe àánú àwọn ọmọ kan tí wọ́n dáyé sìn tí arafi gẹ́gẹ́ ò tí yé wọn débi wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n tún ní ìjókòó tafsiri bídíà ni nígbà tí kéwù gangan ò tí yé wọn débi wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n yìí mọ̀ kéwù gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ tí ò tí ka òṣùlù fi kí i lákàyè gbígbé yẹn sùn tọ́lá láti ń sọ̀rọ̀ ni kí wọ́n mọ̀ bí wọ́n ṣe yọ òfin ẹ̀sìn ìdí táwọn àfáà tí a fi ń mọ̀fẹ́ ẹ̀sìn tí mọ́síábù Imam Málìkì tó yapa lórí furu sísàfì sísàfì yapa díẹ̀ sáwọn tó ṣáájú ẹ̀ bíi àǹbálì bíi ànáfì wọ́n ń tẹ̀gbẹ́ tẹ́jú ọ̀nà mo sọ fún àwọn èèyàn nígbà tó pẹ́ díẹ̀ pé ẹ sábà ṣàdúrà fún wọn kọ́mọ́tì jẹ́ wọn kú nísìnyí bàbá di nǹkan ní ọgbọ́n ọdún ní wèrè ẹ̀mí ìtọ́lọ́ bá kádàrá dáadáa má yọ sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ bá tí ọba jẹ́ pé màmá rẹ̀ bá da àṣepọ̀ tí ń bẹ láàrin òun bàbá rẹ̀ wó torí yẹ tó wà ń bẹ o tí ọmọ kan jẹ́ pé màmá rẹ̀ àbùsọ sí bàbá rẹ̀ tó wá gbọ́ sí àlùsùn náà yóò fún nàkàn yìí ẹ̀ kéèsì ẹnìkan onídìjà bàtà yọjọ ọmọ kan tọ́lọ̀ ń ti jẹ́ pé màmá rẹ̀ ọmọ ṣe ti bàbá ẹ̀ ni ẹ̀lọ́kọ́ lẹ̀ ìbára màkà tó bá gbàjà tó bá dìjà bá tì ẹ̀lọ́wádìí ẹ̀ dáadáa ó súnmọ́ káàyè màmá rẹ̀ àti bàbá rẹ̀ ọmọ kó jàǹbá màmá ẹ̀ àyìn bàbá ẹ̀ labankalẹ yìí ẹ̀yin kan bẹ láàrin wa ń bì ìsín ni èsì lájọ pàdé ń bí ọdún ìlànà àtijọ́ pàdé bí báyìí àdèyé wà sí ṣe yípo ọdún gbogbo ọjọ́ jimá là ń ṣe wà sí mádùlárọ́bí ńgbàtí bí ó gbà wá mọ́ akólọ síbẹ̀ ń wa kọ́lọ́mà ní kí bàbá gbogbo àwọn afáwà tí ọlọ́run pé kí wọ́n mọ̀ gbà tọ́lọ́ ń bẹ̀ jẹ́ kan. lẹ́mọ̀ ní pé kò ní já lọ́dọọdún abẹ́ẹ̀kọ́ ni a tún ń lọ máàdùn ní ìsìn jọ Jímọ̀ tí ń bọ̀ ní ìsìn ẹ bó tilẹ̀ pé kò dáa tó bá náà ẹ máa gbìyànjú wábẹ̀ yẹn náà kò yẹ kọjọ́ dọọdún ẹ̀yẹ bó ni máàdùn wà sí ibi tẹ́ ẹ wà ẹ̀yin ara gbági ẹ̀yin ara ògùnpa ẹ̀yin ara gbá ẹ̀yin ara wo amúkìlá fẹ́ fàyọ̀ ń bẹ̀ kí wọ́n tó wá lọ pé èyí tẹ́ ẹ̀rùn rí lọ́dọọdún yìí ilẹ̀ lomi gbọ́ tẹ háyàwó ẹ̀ lè dárúgbà sí tọ́tún pé kò tún sí mọ́ àti pé àwọn àfáà ní ẹnìkan tí ó sọ pé nǹkan kan ò da ẹ sọ pé bẹ̀. àwọn ọmọ tí wọ́n ti tí wọ́n wọ́n sọ fún wa pé àdánwò yẹn ibi nìkan kọ́ wà wọ́n ní bẹ ní Saudi náà kódà wọn náà mí láyà lọ bá wọn àfáà ní aráàmì yìí pé baba dáadáa tó àwọn baba dáadáa tó ṣiṣẹ́ ńláńlá dèwà yìí wọ́n ní káfíìn ni wọ́n pé tí àwọn òye ká mọ̀ ká bí fatiwu lè bá rí wọ́n ní baba wa sọ fún wọn pé wọ́n ní kẹlọ kódà bí ọláyàdé ọba baba pé fatiwu lè bá rí kọ̀mọ́ kéwú àti pé kéwú rẹ̀ òye tí àwọn òye ká mọ̀ ká baba ní agbọ́ sọ fún wọn lé kí wọ́n bá ní ṣe fatiwu bá rí mi tá mọ̀ ká tàbí tí ilé yín yẹn á yẹn lẹ̀ ẹ wọ̀rọ̀ ọdún sọ fún wọn lé yín pé tó etí àwárí táwa ń kárì tàbí mọ̀túnmọ̀ buhari rè. jẹ́jẹ́ làwọn fámìlì rẹ̀ dúró. sọ fún àwọn bàbá àwọn ará lé yín pé kí wọ́n bá ní sèmí o kọ́ wá gbé wá fún wọn bí. ṣé bá rí wọn bí kẹsì pé bí nìkan ni wọn wà bí wọ́n ti wà káàkiri ayé nìyẹn. ọlọ́run fún ọ̀dà táyé ni anábìyẹ sọ pé ń bọ̀ anábìyẹ sọ pé ń bọ̀ àrọ gbogbo ẹ̀yin ọkùnrin àti obìnrin tí ń bẹ ń bí ẹ máa ṣe sàárà ẹ máa tọrẹ ọmọ ọlọ́rẹ ò ní yẹ̀yàkuyà ọmọ ọlọ́rẹ ò ní yantí ò da ẹ máa ṣe sàárà ẹ sọ fáwọn ìyàwó yín lé kẹ́ máa ṣe dáadáa kọ́ máa fònà kọ́ jánà kó tó fònà yìí ah, ẹ kọ́ da agbẹ́yìn tí ò tí mọ̀nà rárá kí lè tó tó tó mọ̀nà tó tó fònà tó tó adé táwọn àfọ́sùnmọ́ làánà ṣe máa ń ẹgbọ́ wèrè kan nìsín kéèyàn sọ pé baba Buhari lóòótọ́ ní tí ó tó ń fẹnu kàn tẹ́pẹ́ ló tó fẹnu kàn ọlọ́mọ ti bá ní mú eléyìí wò O ti mú ráúráú àti sufi àti bídíà àti alùsùnà gbogbo ní apá nígbà gbèsè pé ntiẹ. Hmm, mina lè jìnnà jì. àwa ò ní gbèsè pé torí pé ọmọ àfa wa ni àwa ó kì pọ̀rí fún ni lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run sọ àjẹyìn àwẹ̀ lọ. kí mo fẹ́ fàyọ mbẹ́ wọ́n ní ìmọ̀ tí ń bẹ láàrin àyà yìí ìmọ̀ tó pọ̀ ni ọlọ́run sọ pé ọ̀dọ̀ òun ni kí wà. wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu. ó wá ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹnìkankan ò mọ bíi tí kì í yẹn wà àfonìkan ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ló jàmá méjì àkọ́kọ́ náà ọ̀dọ̀ mi ló wà ọtún alẹ́ nìkan kan wà á lè mọ ibi tó wà àfo náà ọwọ́ á mú ìdí wá tó fi rí bẹ́ẹ̀. wa ya'lamu ma fil barri wal bahr. ó ní ọlọ́run ọba àlékè ọlá ọwọ́ à ń sọ̀rọ̀ fúnra yìí pé òun lòún mọ ti bẹ lórí ìpẹ́ ìpẹ́ yìí òun sì tún mọ ti bẹ nínú omi ọwọ́ adáko omi tó tóbi jù tí sòkun pé gbogbo tí ń omi ló tó mọ̀. وما تسقط من ورقة إلا يعلمها ọwọ́ amẹ́rìí fún dọ́sọ ọba sọ̀sọ̀rọ̀ wa mẹ́rin wa kẹ́lẹ́ ma pé gbogbo nǹkan mọ́ ma ó ní kẹ́lẹ́ ma wà má tẹ́síkùtù mi warakọ̀ tí ìwé kan ò ní jábọ́. illa ya'lamuha. lára aya rẹ̀ illa ya'lamuha ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí mà á ẹ máa gbọ́ kéwé jábọ́ lára agi tó yẹ pé atẹ́gùn lè máa fẹ́ ń gbà míì ewé tí ọmọ jábọ́ ẹ pé kò níye lára agi ẹyọ kan gbogbo ń bọ́ paraparaparapara ń ọlọ́ni gbogbo ẹni mọ́mà. Allahu akbar. igi nìkan wá kọ́ gbogbo ogi tí ń bẹ láyé tí wọ́n rẹ̀ ń jábọ́ báwọn ní mà ń jábọ́. ولا حبة في ظلمات الأرض kò wá sí kóró kan kóró rúbì kan tí bá ń bẹ nínú òkùnkùn lẹ́ẹ̀lẹ̀ sẹ́mọ̀ pé bàbá fẹ́ gbinrúgbìn á kìbọ̀ lẹ́ni àwọn hmm. adé ìpẹ̀bó eh. ọlọ́ni bá a ṣe dé ìpẹ̀bó yẹn inú òkun lọ́wà mo tún mọ̀ á èmi mojọ́ máa gbéra lásìkò gbígbéra èmi níjọ́ máa rúra lásìkò rúra ìta àti bòmọ́lẹ̀ tọ́wọ́ àdìntòwù padà tọ́wọ́ à ń pewé tí wàá yọgi ọlọ́run ní kò yọgi kò péwé lẹ́yìn èmi ọlọ́run èmi mo ní ọ yọgi èmi ní ó péwé. wala habbatin fi zulumatil ardi wala ratab. kódà èyí tó bá wà rọ́tì mo kí ló ń gbé rọ́tì ìyẹn ni kírúgbìn wà ní tí ò tí bàjẹ́ tí ọ̀dẹ̀ tí gbẹ tó wà nípò kó léwu àwọn arúgbìn kan bẹ tó bá lọ gbẹ kò lè wù mọ́ bí obì tó bá gèlè gbẹ woroko kò lè wù mọ́ láyé àwọn kẹ́lẹ̀ ń bẹ tí ò bá gbẹ kò ní wù tí ò bá gbẹ dójú àmì kódà tí àwọn àgbẹ̀ bá fẹ́ gbìn tí wọ́n bá ka wọ́n ẹsẹ̀ sa sa sa lórùn ni kó tó lè hù tó yẹ pé òun ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ gbé máa yọ ọ́rà níbẹ̀ ọlọ́ni gbogbo ẹ̀ èmi mọ́ máa ìmọ̀dẹ̀ síbẹ̀. wàlá ayé àbìsí. èyí tó ti wá gbẹ tí ò lè wù mọ́ náà mọ́ máa. ìlà àfi kìtàbí mọ́bí. ọlọ́ni gbogbo ẹ̀ pátá mo ti kọ́ lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé eléyìí yóò gbẹ eléyìí kò ní gbẹ eléyìí yóò wù eléyìí kò ní wù bẹ́yìí bá wù yóò so bẹ́yìí bá wù kò ní so bẹ́yìí bá wù tó so wọ́n ka bẹ́yìí bá wù tó so wọ́n ní ka. wàlá abàtí fi zulumatil ardi wàlá ratbin wàlá yabis illa fi kitabin mubin ìyẹn pé lágbẹ̀ bá mú rúgbìn lọ́wọ́ tí bá ń lọ ní oko kọ́mọ ìgbé rúgbìn tó mú mú lọ yìí àgbàdo yìí ọkà bàbà yìí iṣu yìí ọlọ́ndẹ̀ ti mọ etí ó wù mbẹ́ o ó sì mọ etí ò ní wù mbẹ́ o ibẹ̀ gbọ́ òwe tí a sọ fún alánà pé Yorùbá máa ń sọ látara pé Yorùbá pélédè wọ́n ní wàhálà ń tàgbẹ̀ ahán ọlọ́run ní pèsè ọ̀tá. àfàrà àìtún máa tàhárùsúnà àǹtún tẹ̀sírọ̀ ònàwó amúnàhánú sàárìún. sẹ́gbọ́n nǹkan ọlọ́run ní ẹ̀yin tẹ́ ń gbìn nǹkan ṣé ilẹ̀ gbìn àbáwọ̀ là ń gbìn. ìbọ̀kàn fi kábẹ̀ lọ oko kó fi nǹkan bọ́lẹ̀ ọkàn fi sàṣẹ́ nì gẹ́gẹ́ bí ètò ayé pé ẹ̀ẹ́sì kẹ́ tó jẹ ni àgbẹ̀ kó ń gbin nǹkan kápágbẹ̀ yìí máa ń gbin nǹkan gbogbo àgbẹ̀ ni máa ń là bákan náà gbogbo àgbẹ̀ kì í là bákan náà àgbẹ̀ míì bí dẹ́nfọ̀ tó ń kówó náà wọ́n fò tó ọ̀sìn kówó tí ọkọ̀ lé tí ó ṣe gbogbo ẹ̀ nígbàtí àgbẹ̀ míì yóò dẹ̀ ṣeṣeṣe ntó ń bá gbìn kò ní í wù ètò bá wù ẹranko ọjẹ ètò ẹranko ọba jẹ àsìkò tó bẹ yẹ kó máa káwó ní nǹkan pọ̀ ń tọ̀ àsìkò tó yẹ kó máa fọkọ̀ kó lọ́kọ̀ onídókòó rẹ̀ mọ́. ìbọ̀lọ̀ níjẹ́ bẹ́ẹ̀. èèyàn bá wọn kálí mà pé ní mà gbogbo nǹkan ó mú sáǹpù wá bá wọn wàlẹ́ ìbọ̀dẹ̀ ṣe rí nìyẹn. ẹ ti wá gbọ́ sampo mi. wa huwa alladhi yatawaffakum bil-layl. ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون tó wá mú ọ̀rọ̀ mi wá ló jẹ́ pé èmi ò rí tó dáa tó ọmọ ó lọ́ọ̀yà ni o yóò di adájọ́ ni o yóò di oníṣòwò ni o yóò di ẹnjìníà ni o kò sí tó dáa tó kọ́kọ́ ma ìmọ̀ kuraani kí gbogbo nǹkan afẹ́ ṣe láyé rẹ̀ kó lè rí àpótí tí ọmọ gbé ka ẹni tí a bá ti lọ́mọ lé kéwú ẹgbẹ́ ìjọ ẹlọ́fọmọ sí lé kéwú bí lé kéwú gidi ọba síntòsí yín ẹwé tó jìnnà lọ ibẹ̀ ń wá sùkúù lọ báwọn. wàlẹ̀ yín ó di. wàlẹ̀ yín ó di ẹ jù wọ́n síbẹ̀ àṣẹṣe apẹ́ ẹ kọ́kọ́ tiẹ̀ fi lé ọlọ́run lọ́wọ́ òun gbogbo tẹ́yìn náà bá ń fẹ́ lórí ọmọ wọn bọ̀ sí àmọ́ ẹjútọ́ lọ́run sẹ́yìn ìwé ìsáàsáàsá ẹbí náà lẹ kàkàkà ẹwùbí ẹwùbí ẹwùbí ẹbájá. ó ti wé mọ́ wọn lẹ́sẹ̀. ebi wọn bá aná ọlọ́run tá à ń rí gbà wẹ́wẹ́wẹ́ yìí tí ò gbogbo ti dogun ebí àwọn ti ha kúránì ni àwọn ti ha kúránì ni gbogbo bí wọn ti máa ha kúránì tí ò pọ̀ báyìí ayé wọn ń dá dogun ń ewu nájà dẹ́ta bí wọ́n ṣe ń dá báyìí wọ́n ṣe ń kéèyàn máa bàtàrà ẹ̀jẹ̀ báwọn kéèyàn máa bàtàrà ẹ̀jẹ̀ báwọn ìyẹn lọ wo bẹ ìmọ̀tọ́ lọ́wọ́ wọn bẹ. kéwùlà ní ẹ̀kẹ́ ìlẹ̀múwàbú ani ẹ̀ka wé níwọ̀n ẹ̀sọ́ dìjà ẹ̀sọ́ dìjà àjọ ọ̀pẹ́ ti kàwé àmọ́kò kéwùlà ní kí ilẹ̀ mú àbú á ní ẹ̀kàwé níwọ̀n lẹ́sọ̀ dìjà agbọ́pẹ́ ti kàwé àmọ́ kò ṣiṣẹ́. ó pa babaláwo. babaláwo ni gbàgbà ta iná rọ́bà ni kí n máa ń baba mi ni mo tó yín náà ọlọ́njọ́ wọn láti mọ̀ tán dáadáa mọ́sáàbù tí wọ́n ní pípọ́ mọ́mọ́kàwé àmọ́ bàbá amúnigun sọ̀sọ̀ bẹ́ẹ̀ ń jọ òun àsìkò àsùgbà náà lọ bá mu kò bá sìn mọ́ gbogbo àwọn títí náà ti ń kàwé àmọ́ n tàn sọ ni pé bẹ́ẹ̀ bá kàwé ẹ kà á níwọ̀n ẹ jẹ́ kí ẹ jẹ́ kí kéwọ́ borí ẹ̀ kálíbaríkà lè bá a dùn gbàngbàn èèyàn báwọn ẹ tún gbọ́dọ̀ míì wọ̀lẹ́dí yàtọ̀wọ́ fàákùn bí lẹ́yìn. ẹlẹ́ni gbogbo òru mọ̀ ń payín gbogbo òru mọ̀ ń payín gbogbo àtàǹsùn wọn ẹnìkan kan ò sì ní bẹ lọ́nkọ́lọ́ mọ́ pa bẹ́ẹ̀ni àbí ayé kókó ọmọ jọ wọlọrọ ọkọ ọmọ jọ wọlọrọ sùn. ọfẹ ìdarí ọsibítù nù. yọ ìdarí ọsibítù nù. nínú tí ò ṣe nínú tí ò ṣe má ṣe ìlòrun wà. kò sí ìyànjẹ o. ìlò ń fa accident burúkú ńgbà mí. ìsájà máa lábàjá nígbà tí dírẹ́fà bá takú kó wò ní sùn. òun ọdẹ ògbà túláàsì ìyá máa ìyá máa ranjú kalẹ̀ báyìí. sọ́dẹ̀ ti sùn lọ. ọ ti lọ yọ tán pọ́ńtà ni. lákàyè ló ń sùn náà làákàyè ní sun bájìlẹ̀ sun lọ sun náà nìyẹn èèyàn lè rajú kalẹ̀ ó lè máa wòran báyìí kò sí ń bẹ̀ mọ́. Ah, díìmù toyota. ngbẹ bí àṣẹ látọ̀dọ̀ ọlọ́run pé ẹ máa sùn ẹ máa sùn ẹ̀rí nǹkan ọlọ́run ní èmi mò ń pa yín gbogbo yìí. ọlọ́run tọwọ́ fàákùn bílẹ̀ yìí. bẹ́ẹ̀ bá ti lè sùn mo ti pa yín ikú méjì ló wà ikú kékeré wà ikú ńlá wà kékeré ni kéèyàn sùn kó jí padà ẹ tún wo Yorùbá wọ́n ní oorun là á fi dánkú wò wọ́n ní oorun ní gbàtọwọ́ ọmọdé tàgbàǹkọ́ ẹ bá ń gbọ́ kanrankanrankanran nìkan ẹ ológun ni ẹ kìnnì kan ni yóò sùn bàdẹ̀ ti sùn tán ó ti la yàwó ẹlòmíì tí ọba máa bí ó ṣe bu ọkọ rẹ̀ nípa kọkọ rẹ̀ kàǹkà ọkà màmá adẹ̀jì ó sùn gbàdẹ́ ti tán gbogbo ìtọ́ fẹ́ bu yóò ti bu pátá má ti sùn tán pé ojú tí iná gbogbogbò ẹ̀kẹ́ tí iná bàbá bá ń bá owó tó kọ̀ ẹ́ wíṣí lọ́jọ́ ọ̀sán òun yóò máa wíṣí ojú oorun. wọ́n ṣe àpolówó rẹ̀ látàárọ̀ ẹ̀ dàbí ẹ̀ náà nù náà náà náà nù. a sún takò akalẹ̀. náà dẹnu lẹ̀ yìí. Ah. ọkọ̀ ọgbọ́n kankan máa ń tiẹ̀ ti lọ. ń gbẹ́ pé bá a ṣe dùnmọ́ lákùkù wà yìí òun ẹlòmíì ò ṣe bá rí. wàláhì. ọlọ́run lẹ́mi mọ̀ ń pa ní gbogbo òru. ويعلم مجرات بالنهار èmi ọlọ́run sì mọ gbogbo àbálọ́bábọ̀ yín lọ́sàn-án bó ṣe lọ lọ́sàn-án gbogbo bó ṣe lọ́tọ̀ lọ mọ mọ gbogbo ẹ̀yàn lóru mọ pa yín sọ́dọ̀ mú mú yín sọ́dọ̀ lọ́sàn tún lọ káàkiri náà mo tún mọ gbogbo ẹ̀ tún ṣe náà. ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ẹni bá wá patán tí ń bá patán eléyàn á tún wá gbé dìde láti wá dájọ́ fún pé n tó ṣe ni n tó ṣe ni ẹni ẹni àbáwá patán bí ṣe ń tu wálẹ̀ ọlọ́ọ̀ni màá tún gbé pé ǹdẹ́lẹ̀ liyikudọ ajalu musa kó lè lò wọn tá a bá buwulẹ̀ fún pé lòlá yé ẹ̀rí ìyẹn ni pé ìmú àwọn kan ìmú àwọn kan lọ́nu lójú oorun àwa kan ní túlẹ̀ yìí ẹlòmíì oorun ni ó sùn lálẹ́ nǹkan kan ò sì ní í ṣe ẹnu kó sùn náà ni ọ̀dẹ̀gbàbẹ̀ lọ́ọ́ tán náà nìyẹn mo lè gbé yorùbá wọ́n máa ń gọ́ síbẹ̀ yẹn wọ́n máa ń gọ́ débẹ̀ yẹn nbẹnu adu wọn gbàgbà tí wọn fẹ́ ti gbogbo ilẹ̀kùn mọ́ kú yorùbá ti gbogbo ilẹ̀kùn mọ́ ikú yányán tí ìbásọlọ́run tó dákú tí nǹkan kan ọ̀ràn yorùbá níbi tí yorùbá mọ̀rọ̀ gbé kalẹ̀ dé wọn ó ti gbogbo ilẹ̀kùn mọ́ kú wọn alọ́lọ́run wò ikú omi mọ̀jà kú ikú ná mọ̀jà kú ikú atẹ́gùn mọ̀jà kú ikú kíkan àtòjú olójú kú mọ̀jà rí àtijáde ìwọlé mọ̀jà rí àwọlé ìjáde mọ̀jà rí. شيء ما أتى بغيره تعددت الأسباب فالموت واحد تنوعت الأسباب فالموت واحد يا ترى ká máa dínà máa kun yẹn ò tọrọ ká máa pé a kunjọ kan ìjà se ni pé ká máa sẹ́lẹ̀ dé ká máa sẹ́lẹ̀ dé kí ló yẹ ká ti kan ká yàwó wa ká ha ká dànù mọ̀ sí ká dà sí sokoto kama máa wọlé mọ́ ká máa wọlé mọ́ ah. ká sì máa ká máa lọ àyè ibi tá a ti máa pọ̀ ní imán bí wá sí báyìí bí wá sí báyìí làwa kan la fi sẹ́lẹ̀ yìí afọ́fíìsì lẹ̀ afilé wa lẹ̀ làwa jókòó síbi ọ̀rọ̀ lọ́rùn yìí àwọn kan sì ń bẹ lẹ́nu iṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe ṣiṣẹ́ láti sìn kódà tó fosùn kan yìí gbé lọ́dọ̀ ọlọ́run pé wọ́n ọlọ́run mọ̀jẹ̀ ń ṣe wàhálà lọ́dún eléyìí pàdé tí bọ̀ ó tún lè fún wa láti ṣe. Saka owó nìkan kó ní sàká hmm. àsìkò náà ní sàká hmm. ìyá kun ni pé wọ́n lọ oṣù kan yìí ah, ah, àbá bí n tẹ̀ bá ṣe ìdẹ́fílẹ̀ yẹn yẹn pé kí n má lọ bìṣẹ́ rárá yín sì máa fi tọ́lọ́run lẹ̀ ń bẹ̀ ìbálòun sì di fún ọdún ọdún tó kù tó fi tọ́ lò ní ọdún yìí ààrẹ tó pinnu pé òun ní pàtẹ́wọ́sírì kan jẹ. ọ̀pẹ náà òní la wá fẹ́ solẹ́nu ọlọ́run lè gbà fún wọn bẹ́ẹ̀. Allahu akbar wọn ọ̀pá yìí la fi ta fẹ́ solẹ́nu yìí. wọn ọ̀pá jẹ o. a ah, ọlọ́run wọn tún jẹ́ kí wọn rẹ̀ padà sí ibú mọ́. àmín. ọlọ́run wa bá ní di fún wọn kó tó dẹ̀ mí. àmín. ẹẹ gírèdì gírèdì two ni wọ́n mú lọ́dún yìí ká mú gírèdì one lọ́dẹ̀ mí. àmín. gírèdì two ni pé ní pàjẹ́ wọn ò sì bàjẹ́ gírèdì one ni pé n ò ní bẹ̀rẹ̀ lẹ́yìn mi. Ah. Ah pé gbogbo láti ìbẹ̀rẹ̀ dé parí wọn ò ní bẹ̀rẹ̀ lẹ́yìn mi ọlọ́run pé kí wọ́n lè mú yẹn náà lẹ́ẹ̀mí. amiina. nípa kó ti jẹ́ kí wọ́n títí wọ́n da débẹ̀ ni o. amiina. wọn ò ní jẹ gbèsè ení wọn ò ní ní wàhálà èjì ó ti wá kó ohun tí wọ́n lò kalẹ̀ fún wọn àwọn náà tún máa kó yẹn wọ́n tẹ̀ sí. amiina. wọ́n ti fún wọn. amiina àwọn tá a sì tá a gbé àrí gírèdì tù náà mú bá dẹ̀ mí ọlọ́run jẹ́ àrí gírèdì tù mú. àmín. bọ́lá nu ọlọ́run láàmú wàlá kó ata. illa billah. ẹni mo wá ẹni mo jí padà tí mo ní ó dìde kó tó máa ṣe kìràkìtà lọ bí iṣẹ́ rẹ̀ àtẹ̀ntà mú lọ yányán. ثم إليه مرجعكم ọ̀dọ̀ Ọlọ́run gbogbo wa ń padà bọ̀ yín ń jí àwa náà ń sìn ń jí wa ní yóò padà mú asọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan nílò ọ̀dọ́ rẹ̀ kọ́ mọ́ ti mú wa ń sìn ni. àmín. ثم ينبئكم بما كنتم تعملون. ìta wa fẹ́ mú yín sọ̀rọ̀ sí ni pé a wà fún yín ro gbóǹtẹ̀ bá sí a fún yín ro rẹ̀ ọlọ́run ò járabọ̀ rẹ̀ jẹ́ o. àmín. وهو القاهر فوق عباده ọlọ́run ní òun lẹ́n tóun kápá borí gbogbo àwọn ẹ̀dá àwọn ẹnìkankan ọ̀bọ̀bọ̀ lọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ kí n bá ń ṣe fitafita ọlọ́run wò ràn lọ́wọ́ ni o kò fẹ́ mu ni njọ́ fẹ́ mu kò náà kankan yọ kàn pákó ni. wa yursilu alaykum hafadha. òun lòun sì rán òun lòun rán àwọn àfàsátà àmàlẹ́kà níjẹ́ bẹ́ẹ̀ òun lòun rán sí àsàkà òun lòun rán sí àwọn màlẹ́kà níjẹ́ báwọn ọlọ́run lòun rán ẹwú ẹwú sí ọlọ́run lórí àwọ̀ ẹ̀dá ẹ̀. Allahu akbar. a sùn ní dọ́sọ yìí àmọ́ bí a wà mọ́ bí yàrá bá fẹ́ kó sí alẹ́ tí kò náà ní àwọn kan ní òjò kó sí alẹ́ tí. Allahu akbar. ètò ètò a máa wọ́ débi ẹlòmíín sùn sí gbogbo ẹni tó kọ́ ní sẹ́yìn ìgboro tí ó wọ owó yàrá kò sì ní kankan ṣe pa ọ̀tá wa ní ìbáṣe nǹkan pẹ̀lú wa màlẹ́kà kan ní ilé sẹ́yìn ilé sẹ́yìn sún sẹ́yìn ní ẹ bá mi abẹ́ bẹ́ẹ̀dì. àwọn afa kan máa kó lọ sẹ́yìn ìlú ni wọ́n bá ń lo ẹ̀yìn lílọ kò tí ni ọ̀ka bá wọlé ẹ má gbókòrí ọmọ ìjò tí wọ́n ń pè lọ́ka. ọ̀ka ọ̀ka ọ̀ka kọ́rọ́bọ́tọ́. pé nǹkan máa ń ní sùúrù láyé ní ejò ọ̀gá ni àmọ́ tó bá bínú kò láàlà ìbínú ẹ̀ dẹ̀ ń bẹ níbi irú ẹ̀ ẹ bẹ tẹ̀mọ́lẹ̀ kò sí nǹkan náà yọ gba yín mọ́ ní gbàgbé oró tí ọ̀dẹ̀ wa lóògùn kò lẹ́rọ̀ àmọ́ kì í bínú bọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń san kó lọ tẹ́ bá kan ọ̀ka tẹ́ bá salada tí ẹ̀jẹ̀ bá ń dà kò ní torí ẹ̀jà tẹ́ bá ń tẹ́ lọ tẹ́ bọ̀ kò ní dún torí pé irú tí ó lè ka lára yóò kìbọlẹ̀ yá kalẹ̀ lórí ni ah, ah. yóò tìrùbọlẹ̀ yá kalẹ̀ lórí kẹ́ńbà débẹ̀ ẹ wá salada ni o ẹ nà ń kóńdó ni o kò ní sọ̀rọ̀ ó yẹ kí sábà fẹ́ pa òun wọn kì í pápẹ́ máa nà mọ́lẹ̀ wọ́n wọ́n máa máa fẹ́ fẹ́ pa ni yóò sì máa wò wọ́n tí wọ́n èfìjì mú lọ́rùn tí wọ́n èdú wọ́n máa dú òun ni kò sì ní gbẹ́ àmọ́ kò gbọ́dọ̀ bùnyàn jẹ́ ọ̀ka yìí lọ́wọ́ awọ́ wọlé ilé àwọn àfa yìí ó wà lọ kitchen ní ọ̀kan nù yàwó àfa yìí wà lọ kitchen òun ọ̀ma pọ́kàtì wà ńlẹ̀ ń ṣe fàájì tiẹ̀. ẹ akramakumullah. ìyá yẹn ní gbà tó ń rí sí ogán gbọ́ kíkùn mo rò pé ẹni yẹn kàn bí kan ogán gbọ́ kíkùn ló bá gbéná wọlé àsìkò tó bá gbéná wọlé yẹn ó ti gbẹnu báyìí èyí gbogbo èjò gẹ̀rẹ́ tọ́fẹ́ jà èjò èjà ti bá ń wọ́ lọ kó tó lè jà á dúró àṣẹ báyìí tó yóò máa sọ nǹkan ní pàkà ó ti àṣẹnu báyìí ló wá rí luna wa fili baasi si kalima ma ma ma kọ pé ẹnde ẹnde ẹnde wa wù kankan. kọ́díjà o. ẹlẹ́ àwọn de gbokori ń tiẹ̀ gboro ọ kà mọ̀ ni kọ̀mọ́rù ni ejò ti ṣe lọ́kọ́ o ah! ti o ti lọ lọ o le lọ. ni wọ́n bá lọ jí àwọn tí ó pa wọ́n ṣe wàá pa bọ́lá ń ṣe la ẹrú nìyẹn kọ́lọ́ dá kó má rí wàhálà mọ́. amiina. àtòun àtọkọ àtàwọn àyàwó yòókù náà la hawla wala quwata. illa billah ọlọ́run kó mọ̀lẹ́kà sọ wa. yurusilu aleikum afadatan hatta. kò yẹ ká má gbọ́ràn àwa ẹrú ọlọ́run kò yẹ ká má gbọ́ràn n ti ná lórí wa lówó ti pọ̀ ju. ọ̀pọ̀ ah, ah. ọba ti pọ̀ ju fún wa kí ni ó ní a ṣe ń sìn iná kí ló ní a ṣe ibo ní a ṣe tó yára wa náà ni hmm. ẹ ò ní sìn ó ní àwọn ọkùnrin ká má wọ ṣòkòtò ńlẹ̀ ká tẹ̀lé ànábì ká dáná gbọ̀n sí ká tẹ̀lé ànábì ká wákàtí márùn tó ká jùṣẹ́ wálẹ̀ ká lọ kírun kó kírun kó fi sẹ́lẹ̀ kó lọ kírun kí sẹ́lẹ̀ lálùbáríkà jama àtẹ̀báyìí tẹ̀ ń bẹ lọ́jà abáyé dúpẹ́ gbogbo ẹ̀yìn ará ọjà Ògùnpa ní o gbági àtijọ́ ní o gbági tuntun ní o dùgbẹ́ ní o géètì ní o bódìjà ní o alẹ́sìlọ́yẹ́ ní o abáyé dúpẹ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tá a bá wá Kama lọ ọjà taba lọ kírun náà tí ìrùmọ̀ ká má jà máa sì máa kún àti nílé àti tani. alọ bóríjà njọ kan ní ayé làbá tó àwọn bóríjà báyìí ní à ń dúró làbá park kátólá yè dèmọ́sálásí kásáró àtán gbogbo máa sí àrá yìí kankan bẹ́ẹ̀ máa yí tágá tó ti kú. lahakabar. ha mo ní bàbá yẹn máa mú mo ní mọ̀mọ́ fẹ́ ṣe kankan ha mo ní ẹ jẹ́ kí n lọ wájú kí n lọ wájú ìmáàmù tó kírun fún àìlà yìí kí n gbọ́ báwa náà bẹ lọ́hùn àwọn àfa pé báyọ̀ Ọlọ́run ṣe gbàdúrà yín ará ọjà yìí kọ́lọ́ ń gbàdúrà àwọn àfa náà ebi iṣẹ́ ti ilẹ̀ yìí fi ilẹ̀ wá kírun yìí àwọn àfa ọmọ bẹ́ẹ̀ bí iṣẹ́ tiwọn bíi súná bíi kiri wọn èdìdè kírun àdúrà yín gbẹ̀jẹ̀ àwọn àfa lọ́ba yìí bẹ́ẹ̀ wọn mú ní ìfiọ́lẹ̀ wọn ní ìjẹ́ wọn ní ìjẹ́ ọmọ mo ní ọkà ńlá ni. lè hikima ti. lè hikima. akọrọmọlá. wọn lè gbẹ́rọ orí ẹ̀yàwó. aláfọ́dé wa Amujanla. bi ẹyin. amújá ńlá. amújá ńlá kò ah. ní dìde kó máa gbọ́ wọn ní ìtàn ṣe ní ìsìn ojú lọ. Ah, ah. ní àti dé àkà òkun mọ́ iwájú wọn. kọ́lọ́mà ní sàánú wa o. bàbá ń ṣe wàlímà kò kí á mọ̀ kírun ẹ̀dá dúró ẹlọ kírun àbá ń ṣe ẹ̀yàwó ẹ dá programu dúró ẹ lọ kírun ọlọ́run ní jẹ́ nǹkan ó dùn kì í ṣe ilé ó dùn ẹni ó dìde kádìde èyí tá a ṣe náà lẹ́tà ọ̀dà ìlànà ṣé náà tó náà tó parí tí bá akọ nílànà akọ̀rọ̀ àná náà ni ìwo tá a ṣe ṣe ṣe ń bá ti bẹ́ẹ̀ program náà tààrọ̀ aago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ah. mọ́kànlá méjì ṣé náà tó tó parí káwá tiẹ̀ pé ọ̀ wá parí ẹ ti lọ kírun ẹ padà bẹ́ẹ̀ ọ̀tán. bẹ́ẹ̀ parí ẹ̀dá sírì ọ̀dọ̀ àbá nà hmm. ẹ̀ sì lọ kírun ẹ̀ padà abẹ́ ẹ̀ kú ti mọ́jọ́ nǹkan ilẹ̀ bẹ́ẹ̀ fi ṣe ìdàwó ọ dà. ilẹ̀ lọ náà ń gbà ilẹ̀ bá sùn ẹ̀ sà lọ́ọ́lé. àbí wáyé sá àsìlámù àlè ń kọ́ mú. àbí wọ́n ní kì í yẹni yẹni kílẹ̀ mọ́ sùn. àbí. ويرسل عليكم حفظة ọlọ́ni mọ̀ ọ̀rán mọ̀ yà ń tí ìbá ti hàn wá lé mà màlẹ́kà tó lọ́ọ́ rán sí wa ní ọjọ́ dọ́dọ̀ wa nígbà tí nǹkan tí rán sí yàn gbà mí bá kan màlẹ́kà lójijì ní ọba di ntẹ́mọ̀rí lẹ̀lẹ̀ inú oko di ku inú oko di ayan inú oko di ẹ dáhùn pé ntọ́ ìkíní yìí èyí èsè lásán àbá kan fẹ́ forí kalẹ̀ ńjọ́ kan iná ọ̀dẹ̀ sí wọn ó ti ń kírun lọ bá múná lọ yá àgbórí ilẹ̀ báyìí ibi tó fẹ́ gbórí lé gangan akéke tí wà ń bẹ̀. bó bá ta yóò dárùn tí ò bá já tí ì bá ṣe ti síírù o lè o lè mọ́ra ké kírun tán bẹ́ẹ̀ pé síírù bá ní irun ọjà tó pé yóò rọ kọjá lẹ́tàkẹsẹ̀ ní ìsinmi gbogbo yóò gbàgbọ́ ara rẹ̀ yìí yóò gbòó ilé lẹ̀ báyìí iná bẹ̀ tún dé ni dábàá wúlé à kíálẹ̀ ah, léyìí bá hàn lé mà bá forí kẹgbẹ́ kan bọ́lá ń ṣe ìṣe fún wa nìyí. Allahu akbar. ó ti pọ̀jù láàánú fún wa nìyí. kò wá níye bẹ́ẹ̀ yẹ kò níye bá yẹ. abákanjọ́ òní ló jí lọ́ba bá àwọn kankan náà lé àwọn kankan lọ́ba bá náà lé àwọn kankan tó bá náà lé yìí lódodo dábàá ni wọ́n àmọ́ ní tó jẹ́ òfura ni pé dábàá yìí onírú bí dábàá bí báwọn dábàá ń ṣe máa tó ètò wa bá nu ilé rẹ̀ ọkọjá adi kese kese nọ́mà ẹni nìyẹn ẹlẹ́kẹ̀jì ni pé irú dábàá yẹn tó bá ti ló ń lé ní máa hàn àwọn eléyọ̀ ọmúrajà ni. nǹkan dé lẹ́nu kó ń jí yàrá bọ́ sí sírúmù wọ́n á ga ńlẹ̀ gbẹnagbẹna kù. èsì. a bu ẹni pé rẹ. ẹyin. ọlọ́run tó mú yín mọ́lẹ̀ tẹ́ẹ̀bí di ń tàn fojú rí ẹrù ti pa yìí ebi èyí ò ní rí rárá èyí ò ní rí wọn rárá tí nǹkan tí lọ́kàn nípa nǹkan kan ń sẹ́wọ̀n orí kan fọ́hún kí kankan ṣe gbàhún lórí ìhun gangan náà ní ẹ̀ ní rí àṣẹ ọlọ́run ni kó mú àjànú mọ́lẹ̀ kẹfì máa wò bóyá kó lejò bóyá kó digiri gan àṣìṣe ọlọ́lọ́mọdé bẹ̀ yẹ ẹ bá láǹfààní tẹ bá rí jíndòsí ẹ ń wọn igi lórí ẹ lù pa ọtá ń bẹ nìyẹn. gbangi lórí. kótó ti pé wọn aborí ibu wọn jáde yọnà lọ́dọ̀ àfààyàn ń wọn rí i pé nǹkan ju nǹkan lọ wọn sá ọ̀dà nù. ibi ayé ibi táfà tí a mọ̀ ní pé njọ náà kó tó dijọ́ yẹn kò ríru dábà tó níbà ládùúgbò ń rí lájọ́ náà kò tuntun wà wẹ̀ bìsì. Allahu Akbar. bọ́lá ṣe ń ṣe nìyẹn ẹ̀yẹ tá lọ́lọ́nìkan ẹni ọlọ́nìkan láfi ń pariwo pé ẹ lọ́lọ́nìkan má mú nǹkan kan mọ́ lọ́ọ̀ma wọ́n lọ́lọ́nìkan kọjọ́ lọ́ọ̀ni kó gbogbo yẹ kó yẹ wúlé yẹ kú lọ́lọ́ni lọ́wọ́ òòlì dára sọ èyí bá tíyìn bá gbọ̀ nílẹ̀ àká iná máa sí gbẹ́rẹ́ èyí lọ nǹkan jẹ́ èyí máa ń fi nǹkan sí di. ṣé gbígbà ìpọ̀ bá gbọ̀ ṣé wọ́ tó ń di nǹkan mọ́di yẹ tó ń lọ nǹkan jẹ yẹ ọmọ rẹ kan ń bẹ ní Èkó ìkan ń bẹ ní Kaduna ọmọ rẹ kan ń bẹ ní. ẹ ẹ wọn bá sọ ọmọ rẹ ó yẹ yẹ. yẹ yẹ náà tún. kí ni jóògùn kíní yóò gùn ju nọ́nsẹ̀nsì lọ yányá oògùn ọ̀kọ́ jàǹjàn nù oògùn tó bá jẹ́ àǹjàn ló ń bẹ lábẹ́ oògùn kan bá ń oògùn kan bá ń disapia tó bá ń ṣe àǹjàn ló wà lóbẹ̀ sàǹjàn wa lágbára ni njẹ́ pé àwa èèyàn ọlọ́run fa ní ipò ní agbára jù wọn lọ lọ́nà ìmọ̀ye sí ọ ntí ọ̀wà alágbára ọ̀wà ni kò máa sọ̀wọ́ ọlọ́run tí ní màlẹ́kà ń bẹ tí mo fi ń sọ yín dáadáa ń dì mọ́rọ́ ẹjá sì lẹ́yìn gbogbo ránu jarí. wọ̀nyúrí sí lọ aleikum hafadọ̀tà ata ata ìdájà ahadakumul mautu. bí ó ṣe máa sọ yín nìyẹn títí títí tí omi ìjọjọ́ ti bá ní kẹ́ ẹ máa bọ̀ lọ́dọ̀ mi tí kú bá wá dé. tàwa fati rusuluna wa hum la yufarriqu. àwọn òṣìṣẹ́ wa àwọn òjíṣẹ́ wa àwọn aránṣẹ́ wa tàwa fati hù ni wọ́n á pariwo ọmọnìyàn bẹ́ẹ̀. ta ni ń ní ìsìn jama. Allahu akbar. ẹ bá sùn ẹ jí ta ni ń Allah ẹ sọ dáadáa o pẹ̀lú tí àyà yìí sọ yìí ta ni ń pààyàn àmọ́ ta ni ọlọ́run rán kí ó pààyàn. àwọn amalaika ní ń gbẹ̀mí ṣé wọ́n ara yí bẹ́ẹ̀ ẹni tí ó bá gbà yí gbọ́ ń bí kó a ní wà láì inú kódà á kọ́ sàdúrà fún ọ torí pé o tiẹ̀ o fẹ́ mọ̀ òdodo tẹ́ pé n ti bẹ lọ́kàn rẹ báyà tó ti ń ta aṣọ ìnáwó ẹ bá wọ̀ rẹ lẹ́yìn ìkọ́ bá ní wo. má ti ju. ti sọ̀rọ̀. àtàwọn ti bẹ. bẹ́ẹ̀ àní gbọ́ ẹ ọ̀rọ̀ kan bẹ lábẹ́ ta fẹ́ sọ ni. ta ni ń pààyàn. ta ni ọlọ́run náà kí ó pa ṣé wíwá bẹ́ẹ̀ náà kò sí yẹ tọ́ba rí bẹ́ẹ̀ àwọn àrídé ń bì lónìí ní ìsìn nìyẹn o n ta náà ní ká máa gbé lọ bẹ́ẹ̀ o ẹ mọ́tò jẹ́ wa bọ́ sókò wa pé a wọ́n ti pa á wo ta ń pa. ẹ jọ sọrun ni ó pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí. ta ló pa ẹ wo anabi sọ hadisi kan fa. sallallahu alayhi wa sọ baara le kọ́ ti lamọ́ tẹlimakitulu fil hal tí ẹni tó mú idà lọ́wọ́ àbíban lọ́wọ́ bá lè ṣe sùúrù ni wàláì dédé àsìkò tó kú náà ni ìbá kú bàbá ta ní kankan bá a tàládà ta sì ní ìgbà ìbá kú mi dé tilẹ̀. yóò kú o. mo máa fi ọ̀rọ̀ kan sí sampo lọ́gàngàn bẹ̀ yẹn kọ́ra kan wá sí nàìjíríà ń bí mo ti sọ́lá ìmọ̀ yìí gbà kọ́ra yẹn wá sí nàìjíríà ń bí ah. ìlú wọn ẹ̀ẹ̀kan ni plé máa lọ bẹ̀ lọ́sẹ̀ láti nàìjíríà ó wá lọ kí màmá ẹ̀ ó wá dé ọ̀dọ̀ màmá ẹ̀ ó wá lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ màmá ẹ̀ ìjọ tí ó wà padà tí bàálù ó lọ gbéra padà ló bá lóun fẹ́ sùn díẹ̀ kí màmá òun jí òun o tó ayé ìdàtí máa lọ sí airport o màmá ò wá fẹ́ kọ́ lọ ó sì mọ̀ tó bá kí ló miss flight ẹjọ́ yẹn á tún lu ọ̀sẹ̀ kan gbáko ó wá fẹ́ kó lọ́sẹ̀ kan pẹ̀lú òun ní ọba jì. màmá ò jí o. màmá ò jí ní bá ń sùn lọ ní bá ń sùn lọ ìyá ń wá gbé pé balóku gbéra balóba gbéra yàrá ìyàn hàn thank god lílọ ọdún tó lọ ó tún sọ́sẹ̀ kan sí ìyá bá ń dáná kíchìn ọpẹ́ nígbà pariwo lórí rédíò ìgbé bàálù tó gbéra ti já o. Allahu akbar. o ti já sínú òkun ní ìbá dùn ló bá pariwo bá lọ jí ọmọ rẹ pé aa ah, ndéndéndé mo ti ṣe fúrẹ́ fún kú ó dé bẹ̀ báyìí ọba ló kù ni. ó dé bẹ̀ báyìí ọba ló kù ni. ká ní ọlọ́wọ́ plane kí ni wọ́n pọ̀ pàjọ́ wọn. wọ́n lè plane lẹ̀ n tó mú èbó yìí sọ̀rọ̀ sọ fún wa ó lọ́ọ̀rẹ́ ẹ̀hún lẹ́nu kú yìí kọ̀rálù náà ó ra bàálù ńlá àn mọ́tò ńlá ńgbà yẹn ni lẹ́kọ̀ọ́ ni wọ́n sọ fún pé kò sí síkírọ́sì sí lára síkírọ́sì oníbọn pé kò sí sí lára pé tí wọ́n bá fẹ́ sórí nàìjíríà wọ́n máa gbọ́kọ̀ ńbẹ̀ ọlọ́run ah. ní síkírọ́sì kankan olóhùn náwó kankan tí a pé gbà wọn bá fi gbà wọn bá pa àwọn náà ni ó ní o security kankan ọ̀ràn ló fi aṣọ tan ọ̀rẹ́ rẹ̀ fún ẹni tó ní ọ̀ràn security méjì bá ń lọ wá sọ ó ní ẹnìkan sotu sike yeyun náà tó fi mọ̀ pé kó ń bọ̀rọ̀ òun lọ́lọ́ lọ́wọ́ ó léyìn wà nù plane plane wá ní problem lójú òfurufú wọn lọ pé tó gbogbo ẹni tí bá ń bẹ́ nù rẹ̀ kálukọ́ máa fáyìn wé rẹ̀ o ṣẹ̀fẹ̀ má dẹ̀ o plane ṣẹ̀fẹ̀ máa fún alásọ̀ kan pé yẹn ó kì bọ́rùn pé kọ́lọ́ mọ́jà bàbá wọn lò láíláí. àmín. ó ní lẹni bá lo bá lo kíní wọn bá kì kíní bọ̀rùn ó ní lọ́ba kì bọ̀rùn lọ́ba bẹ́jáde nù plane ní bá ní kí bá ń ṣe rataratarata níbi tí ó bọ̀ sí báyìí ọlẹ́sẹ̀ lọ bá wálẹ̀ lọ bá balẹ̀ gbáà ẹ̀sẹ̀ dẹ̀rùn tanyanya ẹ̀sẹ̀ méjèèjì dẹ̀rùn tanyanya ó ní adẹ̀ gbé lọ sí tù wọ́n dẹ̀ tu ẹsẹ̀ yẹ ó sùn five padà. Allahu Akbar. bí ẹ ń já lórí òfurufú kò kú ìyẹn máa pé tó mọ sí ma fẹ́ pa àwọn yẹn ju ilẹ̀ yóò pa àwọn ẹ̀wù kan bí ṣe bẹ nìyẹn bá a bá wa mọ̀ ẹ̀yìn ìbọn wọn sọ fún wa ni èmi mọ ẹnìkan kódà wọn bẹ láyé nìsín ẹ bá fẹ́ rí mo lè fún yín àwọn ẹ̀gbọ́n wa ní àfa ni wọn kódà ìmọ̀ọ́mọ́ àgbà ni wọn wọn lọ rí igi lóko igi ńlá wọn gòbí lọ wọn dẹ̀ dórí igi wọn dẹ̀ dàkú síbẹ̀. lórí igi lórí igi. nǹkan yà. wọ́n tún sọ láìpẹ́ fún mi wọ́n sì dàkú síbẹ̀ dáwù n kò sì pẹ́ wọ́n sì ń tají bọ̀ wọ́n ń tají bọ̀ nàbà yìí tají bọ̀ labari pé àwọn ti fẹ́ yin léji obì àwọn fẹ́ yin léji obì wọn ò sì yí bọ́ lókè lókè lókè wọn nígbà táwọn sọ̀ka nígbà táwọn á dín yẹn àwọn á rí pé a ah, a ah. làwọn á ń dọ́gbọ́n làwọn á sẹ̀ ń dọ́gbọ́n á sẹ̀ fa dígí mú gbàgì ni wọn á pọn gidi sálẹ̀ wọn nígbà tí wọn á àwọn alọrọ yẹn wo bi tí àwọn ọba bọ sí wọn ní kò sọgbọn wọn wà gbé òkú tó ni fún tí bá bọ́ sí inú ìdàgbé tí bá bọ́ sí. Allahu Akbar. wọ́n bẹ̀rẹ̀ ayé nìsín o ọlọ́run ọlọ́run pa wọn sórí igi ó yẹ tó jí wọn padà ìkẹ́kẹ́ wọn tàbí gun kí o. ẹ fọ̀rọ̀ lọ́lọ́run lọ́jọ́ mọ́ ẹ sákàká ẹ̀ nítorí àmọ́ ṣe má ṣe nítorí àmọ́ ṣe má ṣe tábàlágbára ń bẹ̀ káàdì ẹ̀mọ́ wá bẹ́ẹ̀ káàdì sí ni wàhálà wo ìwọ̀n lọ́dọ̀ ta mọ́ ìwọ kí ló ṣe òun lè ṣe kankan báwo owó sí mẹ́wàá pé wo ah. arákùnrin abarabirin sọfẹ́ sí mẹ́wàá mọ́bí ọmọ sí mẹ́wàá sí táàtì jọ sí fọ́ọ̀tì gan òṣèlè pẹ̀pẹ̀ parí ẹ̀sùn gbọ́rùn ẹ̀họ́n rẹ̀ máa wo wo ọwọ́ tó ti wí yẹn ọwọ́ tó ti wí yẹn gbogbo nǹkan fẹ́ ti pátá ó ti bàjẹ́ ọlọ́wọ́ yìí pé sẹ́mi nìwọ ní tó báyìí ìwọ tí wọ́n ti kọ́ngbẹ́ kọ́ngbẹ́ lè jà kan lẹ́yìn mi lọ ẹ̀rù pa ọ́ ọ́ fi ohun tì í ó ìgbòkùn ní ìsìn ni. àmọ́ ń gbọ́ ọtí ń bẹ̀ pé à ah, wọ́n tún dé o ah, ó ti ní wọ́n sì gbà ó ẹ bá kìlọ̀ fún o. èsì èsì ó àdídé pé yẹs àwọn ọdẹ máa fi nǹkan hàn ọ. ọ̀rọ̀ ayélujára ní ọ̀họ́ káàkiri. ọlọ́ọ̀ni báyà dó torí o lè tara yín lọ́rùn. bẹ́ẹ̀ afa kan tíra kan ń pè ní eh, wàtẹ́sìm wà látàsà nàbí kan ọ wà ń bẹ wọn kọ ẹ̀kọ́ kan síbẹ̀ wọn ní ìrìndọ́ ọ̀nà sí gáyà tún là tó dìrọ̀ kù wọn ní títí ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́rùn pé mo fẹ́ tẹ̀yàn lọ́rùn wọn ní ògóńgò kan ni ẹnìkan ò lè bá yáyé ẹ ò lè tẹ́ ẹ lọ́rùn àwọn tá a gbé sílé bí aya ìbánikọ́lọ̀ ń kún wa la fi ń jọkọ lójú wọn. Allahu Akbar. ọlọ́mọ para lẹ́yìn wa. àmín. Ah, ẹ rámi sí dáadáa. Ah ẹ̀yin ti tí níyàwó lé bó o ti níyàwó yẹn wọ́n sá padà níyàwó náà ni. yóò ní. tíyàwó bá ń fi èdè méjì dọ́kọ ẹ̀ lóhùn wò lẹ́ẹ̀kan náà tí ń ṣe namsa namsa ọ̀dà nam ọ̀tún dàm sa ọ̀dà ń kún ọkọ ẹ̀ ní o tọ́ba ti ṣe sáà yọ bẹ̀rẹ̀ ẹjọ́ ìgbégbé èṣù wọn ọlọ́run nìkan la èṣù. Allahu ọlọ́run la èṣù ọkọ yẹn ọkọ ń jọkọ ọlọ́ndó ti ni o bẹ́ẹ̀ náà lọ́rẹ́sọ́rẹ́ ọlọ́ndó ti ni o ọ̀rẹ́sọ́rẹ́ ẹ̀gbọ́n sábúrò bàbá sọ́mọ ọkọ àtìyàwó kíyàwó má ní ọkọ rẹ̀ bí ọlọ́run kíwọ ọkọ náà má níyàwó rẹ̀ bí ọlọ́run ẹjọ́ lọ́lọ́run nìkan ẹjọ́ máa ṣe ìbáṣepọ̀ tọmọnìyàn ní tọmọlúàbí ọ̀tán ṣùgbọ́n máa jọ yẹ yí pé ọlọ́run nìkan mo ní tí a máa fẹ́ gbé ọ sóyè àgẹ́ lẹ́sẹ̀ mẹ́ta pé o wọn ní mọ̀tàmí èso kọ ẹnìkan tí ń dá ajé gbogbo ara ń jẹ́ bẹ́ẹ̀ mọ̀tàmí ọlọ́ni lòfin ní jẹ́ tí ọkọ lẹ́yìn tí ń dúró tí ọ ti fi ń pọ́n ọ lé. ẹni tí ń dúró tí ọ ti sọ lọ́hùn lẹ́ni yẹn òfin ní tí ọ lù pé à ńgbọ́ báyìí dúró tì mí tẹ́lẹ̀ dúró wàhálà ẹni tí ò dúró léèbù ẹni tí ò bá dúró kò léèbù yorùbá ní bí náà bá jó wọn tọjọ́ ma wọn kí ni a sọ. tara wọn wọn kọ yẹn. ní akọ ya jù kò léèbù náà ní ìsìn ọlọ́nfà ńlá àká yìí abẹ́ ẹ̀kọ́ ni àti ọkùnrin àti obìnrin àti ọmọdé wàgbà tí kan bá ń bọ̀ bí jàǹbá jàmá ń bo lọ́wọ́ ọmọ sáré lọ. ráàsù ni. bí táà di ọmọ rẹ̀ yìí. á di mọ́ ọmọ ni. tó gbé bẹ́ẹ̀ nìkan lè bá tó gbogbo ara tọ́ba bá ọwọ́ tọ́ba ẹsẹ̀ àtúnṣe ń bẹ̀ ṣùgbọ́n orí gbogbo ara lọ́lọ́ yẹn ẹnì kan ò ní kọ pé jẹ́wọ́n jẹ́wọ́n jẹ́wọ́n orí orí wọn o ṣé ara yòókù ẹ̀ sára rẹ̀ kẹsẹ̀ kẹsẹ̀ kẹsẹ̀ máa bínú pé ẹsẹ̀ o ò dì mẹ́mi pé kọ́ kọ́ máa lẹ̀ nǹkan máa ẹsẹ̀ ah, ah. o ò ní o ò ní o ò ní o ò ní o ò ní rìn mà ah. yọ sọ fún pé a máa rìn lẹ máa rìn jọ máa rìn o òórìn tílẹ̀ àká ìbátí ni ọmọ rìn ọrìn ní tí ó lè pé ọmọ rìn náà mo di ọmọ òun tó máa sọ sẹ́lẹ̀ ẹsẹ̀ òní rìn mọ́ wọ̀ ní gbé mọ́ kálukú ní kálukú ni yóò di ọmọ ara rẹ kò lè ni wo òfin ní gọ́ra rẹ ń tiẹ̀ ẹ ò ní gọ́ra ẹ tọ́ni bá ń dijọ́ má wo ọ̀tún má wo sí ọ̀tún náà ti ń yẹ ọ òsì náà ti ń bu ẹ má wo anybody má sọ lọ́wọ́ ẹ lọ́nà nìkan lọ. go straight. go straight. ẹ Baba mi ni ẹ màmá mi ni ẹ ẹ̀gbọ́n mi ni ẹ ìyàwó mi ni ẹ ọkọ mi ni níbi tọ́lọ́hùn kakó kò sí ibi kò sí ibi tọ́ lọ́hùn kò sí wàhálà bọ́jẹ́ bọ́jẹ́ múni kájọ kọ́ aláwa sáàlà màríyá bá ṣùgbọ́n wọ́n pèrún ẹ́ n lọ kírun ẹ̀ ń dúná kájọ máa bá mi bẹ́ẹ̀ ń gbọ́ Yorùbá wọ́n ní àyílà tó onímàlẹ́ òdó dira wọn wọ́n èmi yé tó dèyàn bí tọ́lọ́hún máa ṣe tiẹ́ lọ́nà. Yorùbá kúnlédè. mi ò tí ì lè dé ọ̀lẹ́yìn lárúbáwá. yáa yí déédéé mọ́nà okunga okunga ẹnlẹ yẹnu naam. tawafati urusuluna wahum la yufarritu. wahum la yufarrituna àwọn òṣìṣẹ́ wa kẹrẹ wọn ò ní fiṣẹ́ kan lẹ̀ láìsí látàfẹ́tọ̀ làwọn pé wọn á gbé ó yẹ kí wọ́n pa bá kan wọn pa bẹ́ẹ̀ àbí ó yẹ kí wọ́n wá pa ni wọ́n á ní iṣẹ́ kan bí àn lọ wọ́n yìí ni wọ́n lọ pa ni o. àbí wọ́n pa ọ́ta tu. wàhùn láì fari tó wọn ní fi iṣẹ́ kan lè láì ṣe iṣẹ́ tí àárín wọn wọ́n ṣe pé ń tiwọn njọ ń bá ń jọlọ ń bá wọn sí ẹ̀dá kan wọn ń jíṣẹ́ lọ nìyẹn máàmá kánà máàmá kánà mi sáà ni wọlé ọ̀lẹ́wẹ̀ nítorí ó jẹ́ ń ṣe sí tó ní gíga lọ́lọ́run tí ó dojọ́ kan yẹ lọ́mọ bẹ̀rù kó tó dé bàbá bàbá ó dùn báyìí ìyá ó dùn báyìí ìmọ̀mọ́ lọ nìyẹn lójú wọn àwọn náà ìfarí tó orí wọn o ọlọ́run ò ṣáà tó yẹ pé kanáà tó ń bírè tó sì wà yín wọn ìwọ ọlọ́run wọ́n sì ní wọn aláàánú ni ọ́ wọ́n ti ní kí wọ́n lè kọ́ lọ́ọ́ mú wa wọ́n mú lọ́ntìẹ́ nìyẹn ìfarí tó kótó dábàá yẹn ká gbọ́dọ̀ tó sí náà. ثم ردوا إلى الله مولاهم الحق lẹ́yìn náà wọ́n wàá dá wọn padà sọ́dọ̀ ọba àlekè ọlá òdodo pé ilẹ̀kúta ìgbẹ́ ẹ̀lọ tààrà ọ̀dọ́ ọlọ́run ẹ wá gbọ́ o òun ló ní ìdájọ́ o yóò dá o yóò dẹjọ́ o kálukọ́ sọ ní tó bá o. wa huwa asra'ul hasibin. ọba ìwà yára ní ìṣèṣirò wọ́n ní njọ́ àlìkàmà ọmọ nìyẹn ó dúró dúró dúró kò sí ìjókòó kò sí ìbẹ̀rẹ̀ yóò pẹ́ pẹ́ pẹ́ kọ́lọ́n tó dájọ́ kì í ti pẹ́jọ́ tí ó wá fẹ́ dá lọ́wọ́ á pọ̀ lásìkò fi gun o rárá o wọ́n kàn gbàgbé ẹ̀dá bẹ́ẹ̀ náà ni o ńgbà tó bá ńgbà tó bá dójú ẹ̀ ni àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan ni wọ́n lọ máa bá wọn pé àwọn ẹ̀dá ọ̀rọ̀ máa bá wọn pé ẹ bá ní sọ fọlọ́run kó dájọ́ sẹ́mà pé ńgbà ìyá bá ju ìyá lọ ọmọnìyàn máa béèrè ìyá fún rẹ̀ tó bá wọn pé èyí òun jẹ yìí tó pé lọ́gáyà you see the then gbẹ̀ntẹ́ jù sí detention jù sí detention tí wọ́n dájọ́ ẹ̀ tí wọ́n jù sínú kúlà ń gbọ́dọ̀ wọ́n pé gbogbo kó mi ibẹ̀ wọ̀n náà tiẹ̀ ní etí ẹ̀ dájọ́ yìí ọmọ yẹn wọ́n sọ kọ́ ọ̀rọ̀ mọ́jọ wọn rẹ̀ wọ̀n ọmọ yẹn rẹ̀ wọ̀n wọ́n èfi detention ni mọ́tò detention ni sèyàn bẹ́ẹ̀ wọ̀n fún rẹ̀ pé ẹ̀wọ̀n tiẹ̀ ah ibẹ̀ wọ̀n nìkan kọ́ wà lẹ́wọ̀n ọlọ́dà kan jáwọ́ kankan bẹ́ẹ̀. amiina àwọn ànábì ọlọ́run wọn bá lọ bá wọn wọn máa yẹri wọn máa yẹri wọn máa yẹri ibẹ̀ láti wá máa tuntun bí ànábì ti wá. ànábì wa tí kálukú tí kálukú ń pẹ́ lẹ̀ yìí tíra ń pẹ́ yìí tí ń pẹ́ yìí ń pẹ́lẹ̀ ń pẹ́lẹ̀ àbí kọ́ máa jẹ́ ajíjọ́lá ànábì kì í ṣe ajíṣe bí ànábì kò jíṣe bí ànábì kò jíṣe bí ànábì barawo kí ló nẹ ẹ níbi kó fi kínní sílẹ̀ kí ló nẹ ẹ tún ti kókó mọ̀kàn alẹ́ ni wọ́n ní àfa kansalẹ̀ ń bẹ̀ títa kan bẹ̀ yẹn gbòrògbé ńgbà tí wọ́n kó kàn wá ń jò ní ìtọ́gbọ́ bá a ṣe sọ lónà bá ní kó náà kó náà dá sí ẹ ẹ rí àfọ olóríire nísìnyí àhà kó ìfún gbogbo nínú gbọ̀n a ma fi nà fẹlẹfẹlẹ òun ma gba ládàá tiẹ nígbà tí wọ́n wà nínú gbọ̀n tí ìyẹn ti lọ́hùn fún ọ sọ́wọ́ àgbà kó mú lónìí. ń da lọ́nà ni o. wọn náà dá sí ìkọ̀nà ní nǹkan kan bí bá ń bẹ dúdú ọ̀sọ́ ni bí bá ń dúdú àti funfun ọ̀sọ́ ni àgàgà àgàgà wá funfun tábìlì bàbá ìmọ̀ mu. Allahu akbar ọ̀yà yìí ó ti ọyọ lọ́ọ̀kan báyìí wọ́n kọ́ máa wò lọ́ọ̀kan tètè tètè ọmọ bọ̀ tètè pé àgàkó ti tètè wá sọ funfun táwa ah, ah. ah, ní funfun gbogbo yà funfun gbò lọ́ọ̀kan bí ìmọ̀lẹ́ ọlọ́run kí ló ní ọ̀la ń bẹ̀ ẹjọ́ ṣe yẹ̀yẹ́ ẹ̀ka náà yóò ṣe ti di eh, tẹ̀bùlíkì ó eh, ti di eh, mo ti dà máa ṣe yín máa rán yàn tiẹ̀ kan náà ti ń fẹnu warọ́ọ̀fù yìí yóò tún máa bẹ̀rù ẹ̀ka ìnáà ni. bẹ́ẹ̀ man yakafu la olùsẹ́ yí yakafu. irun gbà irun àgbà bí tẹ̀lé ànábì lánìyàn tànábì. sallallahu alaihi wa sallam. tí ìṣerun bá wá sí wù. tí ìṣerun wá sí wù. anakumola. tẹ́gbẹ́ irun gbọ́dọ̀ lọ́wọ́ ọba àlekí ọlá ni tẹ́gbẹ́ bí bá ń gùn lọ òfin ilẹ̀ síbẹ̀ ẹnìkan máa yàrá fẹ́lẹ́fẹ́lẹ́ ni tó ọmọjọ́ tọ́lọ́wọ́ ọba àlekí ọlá lò fún ọ àfàkànjọ́ ní ọbọ̀sọwọ́ tán ọ̀ ń bọ̀ látẹ̀kọ́ ilẹ̀ bá sú lọ́bọ́lẹ̀ ní ìwòrò òdù ní máa ń pè gẹ́tì gẹ́tì gẹ́tì gẹ́tì gẹ́tì ọlọ́dí ọkọ̀ àkọ́kọ́ mọ̀wọlé mọ̀wọlé pé ẹ̀jẹ̀ ọkọ̀ yóò tí ì kún ọyẹ irú ya bí àwọn yẹn ti máa ń sí báyìí ọba tó ń lọ bí kánsálẹ̀ òun náà tó ń pè gẹ́tì gẹ́tì gẹ́tì ọtún lẹ́yẹ ọ ní àfa ibẹ̀ ní ajá sọ fún pé wò ó mọ̀wọlé sọ́ọ́rí wọ́n máa fi nǹkan hàn pé ẹ̀ ń bá ti wọlé mi làbá bá ṣẹ̀ṣẹ̀ fa etí ẹ̀. ìbá wọn yàrá pé wo máa lọ ebi irun gbọ̀n tí lẹ́ẹ̀kẹ́ ni bàbá ẹni tí bá ń tan rẹ̀ tí ń tan rẹ̀ tó ló ń tan yàn èmi jọ́nà lónìí pin nìyẹn. màlákàlà yàrá mẹ́lù fi tàwa àfọ̀. وتبقى كأنك من جمادي ستندم إن رحلت بغير زادي وتبكي إذ يناديك المنادي وتبكي إذ يناديك المنادي ìjọba gbọ́ pé pè lójijì ńbọlọ́ ńbọlọ́ wọn ńbọlọ́ wọn ara rẹ lù kó o dára kó báwọn ẹni tọ́lọ́run ló ké pẹ̀ wọ́n ní tọ́lọ́run ní kò lè máa ṣe kúkú ń pé ọbẹ̀ dàrúmọ̀ ẹ̀ sí ọlọ́run òfun ó dẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run. ó ní ó ní. ó ní lọ́dọ̀ ọlọ́run tó bá kú ń yóò ti da sí nìyẹn. yóò da sí. ètò burú ni pé kéèyàn máa lẹ́ni ẹ̀yàn àníyàn àti da sí kò tó wá nírun gbà. mọ́lẹ́kẹ̀lẹ́ yà mẹ́lú fún ìkàwá fún tí ọba pèsè olóore délẹ̀ kí ló ọ tó lè kó síbẹ̀ kẹjọ máa ṣe lọ ẹ wò ní ìsìn àwa ní tẹ̀síìrì ìsìn ọ̀rẹ́ lọ́sọ̀fọ́ rẹ mi ìpèjá lọ ó sì tẹ̀lé lọ ẹlòmíì jẹ́ ń lọ ẹ̀kan ló wí jẹ́ ń lọ ẹ̀kan jíjẹ lọ ẹ̀kan káti ẹ̀ lọ wo tí wọ́n ń ṣe ń bẹ̀ lọ́wọ́ ẹ̀kan ni a lónìí hàn nígbà tí ẹran ẹran àlùbáríkà ń bẹ lára rẹ̀ ìmọ̀lẹ̀ wà lára rẹ̀ ara tí ò sí ìmọ̀lẹ̀ ń bẹ ìmọ̀lẹ̀ ta kankan ò lè bí yóò tó di pé kí ni wọ́n ń ṣe ń bẹ̀ yín sùn kí ni wọ́n ń ṣe ń sìn ni wọ́n ń sọ ń sìn ní ìta àjókòó iná kọ́lọ́ foríjì àkọ́ nígbà tá a nídìí ẹ̀ nù kẹ́ kò ní wù kò síbẹ̀lẹ̀ lára ẹ̀ òkúta méjì tẹ́ bá fi ń sára wọn tí náà bá bóde ń bẹ̀ iná wà lára ẹ̀ ní o ẹ̀yẹ musa náà ń sìn igi ìsáná ẹ máa fi sábi tí ò sí iná lára rẹ̀ ẹ máa fi sá pépà lásán tẹ́ ìsáwó ìsáná kẹta ẹ̀dẹ̀ mẹ́yọ̀ kan kẹ́ẹ̀kan fi sábi tí a ti ṣe ná sí lára kejì paraba yìí náà jáde bẹ̀rẹ̀ mm, ìmọ̀lẹ̀ yìí kọ́kọ́ bẹ lára kí mọ́lẹ̀ ẹ̀sán tó fún un. wọ́n pa ọmọdé ara wa o. amiina. ikú mọ́ ni pé ọlọ́run yára ní ìṣirò tí gbogbo ẹ̀ bá wà dàrú lọ dàpọ̀ tán láì mọ iye ọdún gbọ́ọ́rọ́ gbọ̀ǹkan gbogbo ẹ̀ ọlọ́run wàá fi déédéé àsìkò tí wọ́n máa ń fi fún wàrà ẹran ewúrẹ́ wù bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní àfidágbé ẹjọ́ pátá kọ̀dọ̀ ní ọ̀ràn yàndá màlẹ́kà ò ní bá dá ń bẹ̀ gbogbo tí ẹ̀dá ṣe ń jọ́tá ẹ̀ ti ń jáyé láàrin ọjọ́ àsìkò pété náà ló fi dá ọlọ́run la pé kì í ṣe dá ọlọ́run já gbàjọ rẹ̀ ń jọ náà. amiina. ha tọ tafsiri aya yìí ó gùn gan baba sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ abọ́kọ̀lọpọ̀ ń ta kàn bẹ́ẹ̀ láti sọ yẹn ẹnu pé wọ́n fún aládùn àníṣe ìjọba ṣe fún alẹ́ sìn ọlọ́run gbà nínú ẹlẹ́rìí làwa náà wà èyí tí ó ṣe fún alọ́run náà ló ń ṣàgbà bí ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n ṣàdúrà náà ká fara jama yẹ kó bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. nígbà tí rọmùdánà súnmọ́ àyà mi jalè ọ̀dọ̀ Ọlọ́run kìlúgà ńláyà kìlúgà ńláyà pọ̀ àkọ́kọ́ iṣẹ́ inú rẹ̀ yìí ẹ̀yin tẹ̀ wá gbọ́ tafsiri iṣẹ́ lẹ̀ ń ṣe pẹ̀lú kẹ́ wá kẹ́ jókòó àmọ́ ẹni ẹ fẹ́ máa wẹnu ẹ̀ tí ó dẹ̀ fẹ́ sọ kálákálá ńgbẹ̀ yìí ń sùn yẹn òun ò sùn pẹ̀tẹ́ yìí ń sùn lọ́wọ́ yẹn òun ò sùn kótó kàyí kàyí kàyí. gbàmí bẹ tí a yà Quran ó ní ìdíkẹ́ kálọ́ káàkiri. Ka nẹ́ẹ̀sì Quran kì í ṣe tẹ́nì kankan kì í mọ́lẹ̀ pé kí ẹ máa tù à ah, rárá o. ìmí a máa bí ìmí a máa bí kẹ́ ẹ yà sí àwọn ẹ̀kọ́ kan nígbà táwọn bá yà sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ báyìí ló jẹ́ kọ́ rí báyìí ló jẹ́ kọ́ lọ báyìí pàápàá jùlọ sàmánì tá a wà yìí tí àwọn àwọn àdánwò àfa àti kún ayé bí wọ́n ṣe wà láyé ńsìn tí wọ́n ń sẹnu wátawàtá kì í gbòòrò yẹn ni àwọn kan náà ti wà ṣáájú tiwọn táwọn tiẹ̀ nímọ̀ tí wọ́n kọ́ tọ́ra tí wọ́n ti kọ àdánwò sínú tírà wọ́n kọ fìtínà sínú tírà tí a ti gbé gbègbè sínú tírà tẹ́ bá kíyèsára ọ̀rọ̀ lẹ́kùn wọn sọ akan tafsiri kan nù lé nù tẹ̀síri tó wà nù lé owó kọ tí wọ́n fún tafsiri yẹn ó kó yàn jẹ <laughs> mi ní dáko ẹ fún dìgbà bí kejì ṣùgbọ́n kò tá kò tá yẹn báyìí èèyàn ọ̀rọ̀ amú ni pé aa tafsiri wà rí yàrá sí ẹlẹ́kẹ̀rú ń bẹ nú ẹ̀ tẹ̀tẹ̀ kẹ́síbẹ̀ ní àsìkò kan lẹ́ẹ̀fi kà á lẹ́ẹ̀fi wọn pé ntí àfa yìí sọ yìí a àwọn àfáà tí wọ́n ń ta mọ̀ wọ́n sọ̀rọ̀ eléyìí ìní àwọn tíráàkà tó wá wà gbogbo àwọn àfáà tí wọ́n ń gbìyànjú lórí ẹ̀sìn ọlọ́mọpẹ̀ wọn pa àwọn tí àkàtúntò wá wà tẹ́tí kọ̀ọ̀rọ̀ ń pa wọn wọ́n máa dúró fún yín ni pé tẹ̀síìrì báyìí ẹlẹ́wọ̀n báyà báyìí ó sì tú o ó fi ọ̀pọ̀ bí rẹ̀ oyin lọ́ra ọ̀gbọ̀n tí irọ́ ni o. àtùkù ẹlẹ́fìkà ẹ̀mú ajá bá a ṣe wà lẹ́sìn ká wà lọ́dún yìí lọ́jọ́ orí iṣẹ́ tẹ̀sí iṣẹ́ tá a ṣe lórí dáwà tá a fi bẹ̀rẹ̀ rọ̀mùdánà tẹ̀sí ibẹ̀ kì í ṣe mọ́mọ́ lọ́dún yìí lẹ́nu èsì sọ́dún yìí iṣẹ́ tó ti fẹ́jú sí i tìkẹ́nu ẹ̀ wá jà lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run lára wa wọ́n bá ní ṣàdúà wọ́n bá ẹni àríjojúmọ́ àwọn ń ṣe tiwọn wọ́n tún ṣe hàn wá ẹ̀ ń tá àríjojúmọ́ wọ́n ń fàdúrà ránṣẹ́ pé ẹ̀ ní ṣubú ẹ̀ ní ṣubú ẹ̀ ní ṣubú. àfiwá kò mọ̀ níjọ́ ta fẹ́ kò lé pàmbọ̀ fún tẹ́sí àkọ́kọ́ ní rọ̀bìnrin àti tù máa dé ní ọkọ̀ mú bàbá ìmọ̀ ẹ bá ń sọ fọ́lọ́hún pẹ̀lú ẹ̀yìn ahọ́n yín pé mo dúpẹ́ fún èmi ti fa wọn mi sọ ẹ̀yìn àbá sọ kọ́lọ̀ pé mo dúpẹ́ fún pé mo lọ tẹ́sílì lọ pàdé gbogbo mùsùlùmí lónìí nkẹ́ra lọ èyàn lè lọ bìkan gbà mí pẹ̀lú kọ́ kẹ́ra lọ pé àwa ti gbọ́ ẹ̀yà ẹ̀ fasọ̀sára ẹ̀ lóògùn ẹ̀ gbàbẹ́rẹ́ láti ìbẹ̀rẹ̀ Ramadan tá a nígbà tó tẹ̀ dé àárín kan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ntí ẹ̀kọ́ kọ́ wa pé kéèyàn máa check lọ́dọ̀ dọ́kítọ̀ rẹ̀ ó tiẹ̀ wù mí mo wà bí náà ní apá ìtẹ̀sí máa pe dọ́kítọ̀ mi pé mo fẹ́ check ara mi o wọ́n ní kí n jẹ́ ó di ní monday mo gbẹ́jọ́ saturday ìjọba yìí wọ́n kí n jẹ́ di monday wọ́n yóò ń gé lọ́dí sí. wá bá bùkátà kan lọ lánàá mo lọ wẹ nìkan lọ́sibítù lánàá àwa pàdé àwa kíra wa dáadáa kò tún sínú pé dókítà ẹ̀dú mo fẹ́ rí yín o mo dókítà ń bá tiẹ̀ lèmi náà ń bá tèmi lọ mo tún wá lé jẹ́jẹ́ mi ni ẹ̀ wá yọjú síbi kàkà. yàmá ìbá sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ o agbára kọ́ ni léyìí o ẹ̀yin tẹ́ ẹ sì ń fẹ́ràn àtọ́ lọ́hùn ń wá ń jókòó tẹ́ ń gbọ́rọ̀ Ọlọ́hun ẹ pọ̀ lóòótọ́ àmọ́ ẹ fẹ́ má pọ̀ tán Tinubu gbogbo okùn tí ọlọ́run tó máa bọ́ lọ́rùn yín lọ́rùn yín lọ́rùn yín àwọn tí wọ́n fẹ́ fokùn sí lọ́rùn inú ọdún sí ààyè àmọ́ wọ́n ti bínú bínú bínú àwọn òtí ọ̀gbọ́n bínú àmọ̀gbọ́n bínú. nítorí wọn ni pé ká sọ pé ibi àwọn ọlọ́lá ọdún lọ́sẹ̀ ti lọ lọ́dún yìí pé àwọn bàbá àwọn aláìsàn wa pé ó tẹ̀ wọ́n díẹ̀ ntí wọn fẹ́ gbọ́dún ọlọ́run sì wà jẹ́ wọn gbọ́ ẹ tún máa ń sọ fọ́ ọlọ́run lọ́dún yìí pé ọlọ́run kó tún jẹ́ arítẹ̀mí ìṣe. àníyàn wa tá a dà ká tó máa wá ngbàtà bẹ́ẹ̀ rárá di pé wọ́lọ́n ntí wọ́lọ́n ọba ò sọ tí ànábì rẹ ò sọ táàfà súnà ò sọ mọ́jà lè sọ o àníyàn tá a máa dà wá nìyẹn àdáníyàn pé a fẹ́ tá kàkéw tí bá sàmà akẹ́kọ̀ọ́ la fi máa ń yà díẹ̀ díẹ̀ síbi kí o tẹ́pá fẹ́ tá kàkéw ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ̀ní gbọ́ wa mọ́ torí pé ẹ̀ní sàǹfààní bẹ̀ ń tì í mọ́ ń kíláàsì àdẹ̀ nílé kéwu ẹ̀ má fẹ́ kéwọ́ wá sí ilé wa mọ̀tọ́lọ́mùbá pé a máa kọ̀ kama toka badaga, kama tọ́ka nahawu sọrifu no ètẹ́ẹ̀fì jèrè ní kẹ́mú lọ́lé kẹ́ẹ̀fì jèrè tẹ́gbọ̀ tẹ́ẹ̀fì mú lọ́lé wọn tọ́lọ́ wa bí a wí gbogbo ìtọ́ba tó a kù díẹ̀ ń bẹ̀ náà kọ́lọ̀ forí jìn wa kọ́lọ̀ wa jẹ́ òsè sóore kọ́lọ̀ jẹ́ òsè sóore kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ kẹ́ ẹ dẹni ọlọ́run kẹ́ ẹ dẹni àlìjẹ́nà wọ́n la tóbi ọlọ́run fi sọ ẹ̀ sọ wa wọ́n la tóbi ọlọ́run ẹ̀ẹ́ èmi fi kọ́ mẹ́ta tí mo ní lọ́wọ́ yìí sílẹ̀ bàbá wa bá imam lókè ọ̀fà wọ́n wà ń kalẹ̀ bàbá wa gbà ìmárólé wọ́n wà ń kalẹ̀ bàbá ń ta mẹ́rin